Uh... يعاد لحاسد أيرسل عصا والنبذ ṣe twenty five tá a bá la fẹ́ mọ́ wá wò pé èèyàn tiẹ̀ máa pé nǹkan mélòó ló ní àwọn iye báyìí bó ti wù kí nǹkan wà kí yóò ní ọpẹ́ tí adúfú àlá àwọn orí kálá ṣe wá. موسيقى لك الحمد حمدا لك الحمد حمدا لا يعاد لحاضر لا يعد لك الحمد حمدا لا يعد لحاضر أيوة يا أيرسل عصاه والنبي والرمل والقدر أيرسل عصاه والنبي والرمل والقدر àwọn àfa tọ́lọ̀ ọ̀ràn wa sáyé tí wọ́n á dúró àwọn àtàkì ọ̀rọ̀ àwọn àfáà náà àwọn náà wá kù wá ṣàkíyèsí wípé gbogbo kálukú wa ọpẹ́ ló yẹ ká máa dún fún ọba tó ní wá ọpẹ́ tó jẹ́ pé láyọ̀ àdùn ìhásẹ̀. jẹ́ pé ẹni tó lè ka orin tó lọ sí fún lẹni tó bá lè jókòó tó lè ka iye ta ti bẹ nílẹ̀. àyùsùlẹ̀ làásọ̀. àbá ní lè kà. wọ́n ní bí tàwa ọ̀kùnrin àwọn ẹni kọ́ bí lọ. àyùsùlẹ̀ ọmọ iye orí tó lọ sí fún mi lẹni tó bá lè ka iye òbí ká ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́ni tó bá lè ka iye nǹkan ọ̀gbìn pé ẹ̀fọ́ rèé ewúro rèé kíníkà rèé lẹ́tọ́ bá lè ka abẹ́ni tó bá lè ka iye òjò tí ń rọ̀ pé pàtójò ń rọ̀ ọwọ́ wo èkíkà drop mọ̀mọ̀ye òjò tó rọ̀ lánàá mọ̀mọ̀ye drop rẹ̀ ẹni tó bá lè ka nìkan ló lè ka iye orin tó lọ sí fún un bí kálukú wá sí yàrá ìmọ̀ọ́rẹ́ yìí bá a sì yàrá ìmọ̀ọ́rẹ́ tó yẹ tá a máa jẹ́ pé èyí tá a máa fọkàn sí ni pé ǹjọ́ mo ti ń kọ́lé mo ti parí ẹ̀ ní mo ti ṣiṣẹ́ mi débi kí n ra mọ́tò ni mo ti ṣiṣẹ́ mi débi kí n lọ lóògbó ni mo ti lọ mọ́ta ni àǹfààní tòun ti bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń pé mo ti ṣe kíní kan mo ti ṣe kíní kan tó bá ń ka orin tí àlá ṣe fún kò lè rí ka àyàfìgbà tó bá tó lè ka òkúta tí ń bẹ́ńlẹ̀ àbí iye nǹkan òkè tó wà àbí iye èkìká òkè tí ń ká. yàtọ̀ fún gbogbo yín lọ́dún yìí yóò sì jẹ́ kó dáadáa ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yóò yàtọ̀ pé amadúgbẹ́ wo lágbájá ti yàtọ̀ fún lamadamadu ó ti yàtọ̀ fún yóò là ó ti yàtọ̀ fún yóò wá jẹ́ pé ní ti dáadáa ọlá àjọ kò sọ̀sọ̀ lọ àwa nù ọ̀gbọ́dá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọlọ́lá wa ẹ̀yin náà lè wá jókòó yìí ẹ̀wà yọtọ̀ lọ́hún lẹ̀ àìrójú tí ó máa ń bá àwọn ará ọjà ọlọ́run ìjọ bá yí tẹ́bi wá lè yọtọ̀ lọ́hún lẹ̀ torí pé ilé tí ṣàìsọ̀nì máa gbé ọjà jà táwọn náà bá sì wò gbogbo tí máa ń ṣẹlẹ̀ lọ́jà a rí pé kí ló fi jẹ́ pé bàbá ń rí tí ìyànilẹ́nu lọ́jà ìwọ̀nba làwọn àfáà máa ń ṣe màmá wọ́n ti mọ̀ pé ìkánú ààyè tó jẹ́ pé ó ṣòro lò òun ni ọjà máa ń bá a sì ṣe gbogbo ẹ̀mí nínú yìí kí ọmọ bíi ẹ̀rú lẹ́nu rẹ̀ èwo tó ní tí wọ́n ṣe nísìn. ó lè jẹ́ mùsùlùmí o. ara ọmọ kan ìgbé àmọ́ wa mùsùlùmí bára wa lọ́jà torí pé irú wa ògiri wa ni àmọ́ tí kálukú yìí wá wáyé ọlọ́mọ jẹ́ ìjọ ni. kálukú yìí náà ẹ̀ẹ́dì dáadáa tọ́ka sí pé tèmi náà ò pé ní wọ́n lé wa ọlọ́run sí báyìí báyìí ó ṣe báyìí ó ṣe báyìí gbogbo àwọn tó lọ ti ṣe bẹ́ẹ̀ fún tí wọ́n tí wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ kí àwọn táwọn èèyàn náà mọ̀ pé ah, ọlọ́mọ kí alágbájá yìí ọlọ́mọ jù ú bàjẹ́. gbogbo àwọn tó wá wà táwọn mọ̀ pé ah, ó kà ń lọ ní ah, jama ọlọ́run tóbi púpọ̀ àṣẹ gbọ́ ni ẹlòmíì tẹ̀ jáde yẹ kà wọlé náà kò tí ì rí nǹkan tọ́ka sí ọlọ́pọ̀ wa sáà yóò jẹ́ gbogbo lórí dáadáa tọ́ka sí. àgbègbè mọ́lẹ́wà àti gbogbo ìwúlò ìgbàgbé lápapọ̀ ọlọ́run níjọ burú fún yín ọlọ́run sì jẹ́ máa dáadáa. tọ́pìkì tẹ̀lé káwá sọ̀rọ̀ lórí yìí tọ́pìkì tó jẹ́ pé tí ẹ bá ṣe bí wọ́n ti mọ ọlọ́run tá a fún àbá gbé mọ́tò débẹ̀ gbanu ilẹ̀ mọ́tò rẹ̀ ló kúrò òní tọ́pìkì tẹ̀lé káwá sọ̀rọ̀ sí ilé yìí torí pé tọ́pìkì tẹ̀lé káwá sọ̀rọ̀ ilé yìí ó jẹ́ tọ́pìkì kan tó jẹ́ pé ẹni tí ò sí nínú rẹ̀ yóò gbọ́ yóò sì mọ̀ nítorí òun sí nínú rẹ̀ ẹni tó wà nínú rẹ̀ bí aláìsí yóò gbọ́ yóò sì mọ̀ ẹni tó fi wà nínú rẹ̀ bí aláìsí ṣùgbọ́n àwa bẹ̀rù àánú rẹ̀ o náà ní pé ká tó bẹ̀rẹ̀ àṣàwọ̀n lè láyé ẹ̀ṣẹ̀ àbí gbogbo kálukú ọlọ́pàá wa. táwọn èèyàn débi pé táwọn ti àwọn arẹwà fẹ́ padà bí wọ́n gbà bá sórí oṣù ti sàwùjọ mi láyé ìlú lọ kí ló tó wá Kò ní sí àwọn ìṣàlà ṣètàlì ti lọ. benefits of being a muslim benefits of being a muslim àwọn àǹfààní wo ẹ̀gbọ́nsẹ̀ àwọn àǹfààní wo láàyè tẹ́lẹ̀ bá jẹ́ mùsùlùmí in another words ajẹ́tún lè sọ pé why must why you must be a muslim why you must be a Muslim this is a kind of, of topic tó jẹ́ pé téèyàn bá tí tiẹ̀ kò yẹ kó fàjà tábà bí yẹn pé tábà sọ fún yẹn pé why you must be a Muslim táwa mú àwọn ọ̀rọ̀ wá fún tó wá ìdí tó mò fi lè jẹ́ Muslim àwọn aláwọ̀ náà mú àwọn ẹ̀rí wá. nígbà míì tí ẹ bá jẹ́ mùsùlùmí a lè sọ fún pé you are a muslim by name mùsùlùmí tí ń tó kọ nìkan ní ọ wọ́n ti yọ kí o sì ìsìláàmù lára rẹ̀ bó ti wù kí tàǹsọ́nà ọwọ́ àlẹ́ kó tóbi tó tí a bá yọ fíìsì lára rẹ̀ bàbá mi kọ̀mọ̀ ní múnáwá ó useless there are some Muslims like that tó dẹ́ yí pé fíìsì ìjẹ́ mùsùlùmí ó ti kú lára rẹ̀ fíìsì tẹ́lẹ̀ bí jẹ́ fíìsì ni wọ́n ti yọ kú lára rẹ̀ ó lè lóyún mọ́kà ó tẹ̀lé ìsẹ́gbẹ́ ọ̀rọ̀ ó máa lọ wúrà gbogbo gbà ó tẹ̀lé ìsẹ́gbẹ́ bàbá fẹ́ pa ilé yá ẹran rẹ̀ yóò ga jù ó lè jẹ́ pé bàṣẹ wà lọ àwẹ̀ yìí kó lè lè bọ sponsor program ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ti yọ fíùsì ìjẹ́ mùsùlùmí kúrò ní ara rẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé tọ́pìkì yìí tí a bá wò ó àwọn tó sínú pọ̀ ara tó kó sínú kíkálukú ọjọ́ ìjara rẹ̀ tábà ti gbọ́ àwọn qualities of a good Muslim ọ̀nà mi tó nù ṣe mọ̀ pé àwọn presentations yìí wọ́n yàtọ̀ síra wọn àmọ́ they have the same meaning benefits of being a Muslim presentation kan yẹ why you must be a muslim as human being why you must be a muslim Say èèyàn yọ wọ́n bí ọ o ti jẹ́ èèyàn bó ṣe wà yìí kí ló fi jẹ́ pẹ́ẹ́dẹ́gbẹ́ mùsùlùmí ọkọ̀ jẹ́ presentation mi ìwé ni mo tún wí nísìnyí qualities of a good muslim. àwọn ìtàdí láyé ìtàdí pé a ah, mùsùlùmí lélẹ́yìn lóòótọ́ tí ò ní jẹ́ pé mùsùlùmí aláfẹnujẹ́ ni wá tó yẹ jẹ́ pé a mùsùlùmí jẹ́ lóòótọ́ tó o bá wá níbẹ̀ ajá àwọn nǹkan tá nínú ọ̀rọ̀ yìí ó pọ̀ díẹ̀ àkọ́kọ́ kí ni jẹ́ ìsìlámù tábàmọ́ ti jẹ́ ìsìlámù. èkejì àmà dáadáa mùsùlùmí who is a muslim what is islam as a religion who is a muslim what are the criteria tàbí lè qualify èèyàn to be a muslim tóyẹ bá wá jẹ́ mùsùlùmí ibo ni ọ̀rọ̀ rẹ̀ yọrí sí tí ò ní di dáwò. àwọn nǹkan tí a gbé òní àdó aláwọ̀ àti parí rẹ̀ tá a bá ti sọ tá a bá sọ dé àyè tẹbi tó ń bá ràn wá lọ́wọ́ dé gbogbo ẹni tí ìjà mùsùlùmí rẹ̀ bá ti fẹsẹ̀ rí rẹ̀ kálá ọmọ jẹ ọmọ náà fara sí ẹnu ma ọmọ kàá ma gbogbo àwọn tó ń gbé lọ́nà tàbí lọ́nà míì ó kù díẹ̀ kálọ̀ bá wọn balance gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀nà rẹ̀ tiẹ̀ jì sí jẹ́ mùsùlùmí kálọ̀ bá wọn ṣe wọ́n ní mùsùlùmí wọ́n àsìnà yóò yá díẹ̀ yóò yá ta ló la yé ọlọ́run ni kótó ni bẹ́ẹ̀ kẹ́kẹ́ ń bẹ làlá àti ń bẹ. níbi bẹ tí ò nígbà tó bẹ̀rẹ̀ gbogbo ńgbọ́ bá nígbà tó bẹ̀rẹ̀ ní òpin bíbẹ Allah subhanahu wa ta'ala kò nígbà tó kò nígbà tó bẹ̀rẹ̀ bíbẹ débi pẹ́ẹ́nì kan sọ pé èyí a máa fún yẹn ṣọ́ọ̀bù báyìí tẹ́lẹ̀ tí mo sọ pé ṣọ́ọ̀bù mi nìyí tẹ́ tẹ́lẹ̀ tó ń sọ pé mi ò fi wọn mọ́ yọ gbà lọ́wọ́ ẹ̀. ayé tá a wá bẹ̀ yìí aláàlú ni gbogbo tí bẹ́bẹ̀ aláàlú dá òun náà ní sì mójútó wọn. àwa èèyàn ibi tá a ti bẹ̀rẹ̀ ní orí ànábì wa Adam oríṣiríṣi ló ti wà láyé lónìí ìlọ́pàá tó jẹ́ pé kánábì wa sálálá wa sádà kó tó kò láyé ló ti kí àwa mùsùlùmí nílò pé ẹ má pè mí ní ìtì ìjẹ́ torí ìfẹ́ ẹ mẹ́tọ̀ mi ní tí ì jẹ́ ó sì gbé àlá kódà ó ní Allahumma la taj'al qabri wathanan yu'bad Allahumma la taj'al qabri wathanan yu'bad túbọ̀ yẹn ni pé wọ́n náà má sọ sàárè mi di òòsà tí wọ́n máa kọ́ ànábì bíbẹ̀ ìtumọ̀ ẹni pé má sọ sàárè mi tí n bá kú láyé tán má sọ sàárè mi di táwọn èèyàn mọ̀ wá bẹ̀ wá máa tọrọ nǹkan. ẹ gbèsè aláàbò làtàjì àlùkọ́bùrì wọ́tàná yóò ọlọ́run má sọ sàárè mi di wàtánà àìjọ òòsà yóò táwọn èèyàn wà máa bọ̀ tí wọ́n máa wá wá ìrọwọ́ bẹ̀ pé à sàárẹ̀ ànábì rèé ànábì gòmìnàmọ́ o ànábì jẹ́ máa ta o ànábì máa sọ mi o ànábì fẹsẹ̀ ọ̀rọ̀ múlẹ̀ níbi ọ̀rọ̀ yìí wípé ẹni tó bá ti lè kú kò lágbára àti ṣe kẹ̀kẹ́ mọ́ fúnra rẹ̀ tábàtì wà wí fún ẹlòmíì sáà ń gbọ́ yẹ tààlà nẹ́bí ẹni tọ́lọ̀ wọn lọ láti mú ẹ̀sìn téèyàn ó ṣe tí ó pè ní ìsìláàmù wá which is pé mùsùlùmí ni ànábì gbogbo ẹni tí ó wà wá mùsùlùmí àkọ́kọ́ kò gbọ́dọ̀ sí fún ẹ tí ó sọ pé ẹja lọ fún olórí wa ẹja lọ sàdúrà ẹ so which is pé bẹ́ẹ̀ bá ti wà nù ẹni tẹ́lẹ̀ pé ẹja lójú lórí bàbá wa kálọ̀ búra lórí ọ̀rọ̀ yìí ẹja lójú lórí bàbá wa kálọ̀ sàdúrà ìsìlámù rẹ̀ mẹ́hẹ̀. àti ń wò ó bọ̀ déédéé bá mi àti ìdèrò à ń bọ̀ ní òwe àdìgbàtà níbi gẹ́gẹ́ òkú òláyé ó tún ní ẹ lọ gbàdájú ẹ̀yin mùsùlùmí o pé ana abdullahi wa rasuluhu ẹrú ọlọ́run ni mí òjíṣẹ́ rẹ̀ ni mí which is pé ìjẹ́ kankan mi ju ẹrú ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ so eléyìí túmọ̀ sí pé a lè fẹ́ béèrè nǹkan tá a ní ìdí káwá lọ béèrè lọ́dọ̀ ẹrú ẹni tó ní nǹkan yẹn ká fi ẹni tó ní. Am I communicating? Ṣọ́ọ̀bù yìí bàbá wa yìí ló wá ní ọjà fún bẹ́ẹ̀ ọjà olówó ńláńlá tó lọ ó sì sọ di owó fún gbogbo yìí. Ẹ ní ma gbọ́dọ̀ alẹ́ ká ẹ má ta pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run yóò tilẹ̀kùn èyí o. Bàbá wa fi àwọn ọmọ sẹ́ẹ̀bẹ̀ pé tẹ́nibọ̀dì bá fẹ́ rajà yìí o. Ẹ̀bìrì ní price náà lọ́ọ̀bì òwúrọ̀ àwọn ọmọ tàbí sí ṣọ́ọ̀bù yẹn kẹ́ni kan wá wá kọ́ ní dàpọ̀ bòmí ní tẹlifíṣàn sọ̀rọ̀ pé bàbá yẹn bá mọ̀ràn dára rẹ̀ yóò sọ pé èmi kọ́ ni mo ní tàlà ní ọ̀gá mi ni ó ní tẹ́ẹ̀bà bẹ́ẹ̀ kọ́ ó lè borí. wọ́n dàbí ìbámu ọ̀rọ̀ ìtàn ṣọ́ọ̀bù kan tẹ́ ẹ sọ pé ẹ̀ka fún mi bẹ́ẹ̀ ó tiẹ̀ tó fẹ́ rà ẹ̀ka fún mi bẹ́ẹ̀. àárín tí ó sọ wọn pé àwọn ò lè ta bẹ́ẹ̀ ọ̀gá ló lè ta bẹ́ẹ̀. so anabi sallallahu alaihi wasallam ó ti gbé ààrẹ pé ana abdullahi wa rasuluhu ẹrú ọlọ́run ni mí òjíṣẹ́ ọlọ́run ni mí ẹrú kọ̀lágbára àti ti nǹkan olówó rẹ̀ tọrọ so àṣẹ ilé ìtumọ̀ sí pé gbogbo mùsùlùmí tó bá ti lè jẹ́ wípé ẹ̀kú ewu ọmọ ọlọ́wọ́ wò ànábì ó wò Islam rẹ̀ ti ní kọ̀ọ̀má tó bá ànábì ò lè wo ọmọ gbogbo ọ̀rọ̀ yìí lákùnrin àwọn gbogbo tó ṣe lélẹ̀ yìí lákùnrin àwọn torí pé sísọ̀rọ̀ ti da yé gẹ́gẹ́ bí gbogbo ọ̀nà ẹ̀sẹ̀ mọ̀ èmi náà wọ́n máa ń sọ fáwọn èèyàn pé ibi tí ó burú jù láyé òun ni káfà ọmọ ẹgbẹ́ òkú káfà ọmọ ṣẹbi èyí tá ewu báyìí kò ní dá bàbá yín kíní kan náà ilé ìgbìtà bá rí rí á ṣe kíní kan yìí kò yẹ kó lè lò tó bẹ́ẹ̀ àlàyé lèyàn máa ṣe fún rẹ̀ gbogbo tẹ́mi ń sọ yìí pé ànábì ò lè mú un bọ́ ànábì dákun fún mi lọ́wọ́ èyí bá gbọ́dọ̀ alẹ̀ ànábì jẹ́ ń ta ànábì ò lè dé ìyàn ọ̀tá sẹ́ni pé ànábì fún mi lọ́wọ́ à ń sọ wo táwa sọ àáfàá kan tó ti sọ̀dọ̀ lọ́wọ́ yẹn káwa sọ ẹnìkan tó jẹ́ pé ìtọ́jà sọ fún ẹni pé wò tó ti wá sọ́dọ̀ lọ́wọ́ yẹn aládẹ́bí tó ju gbogbo wa lọ olókè ọ̀rọ̀ yìí o so téèyàn bá ti wá wà nípò pé ọjà tí mo gbé kalẹ̀ yìí ànábì ọ̀tá ẹ̀gbọ́n ọjà tí mo gbé kalẹ̀ yìí ànábì ọ̀tá èèyàn ti kúrò ní mùsùlùmí díẹ̀ díẹ̀ ó ti ń kú ní mùsùlùmí báyìí. kátìẹ̀ wá sọ pé àjẹ́ ọ̀tá nígbà tí aládébí ò lè bá pé ọjà rẹ kó lẹ́yìn òun ànẹ́bí ọ̀tá aládébí ò lè bá oníjẹ́ ọ̀tá káwá ní àjẹ́ ọ̀tá òun nígbà tí a sọ fáwọn ọ̀dọ́ pé ọ̀tá ajélè ẹ̀yà náà tẹ̀ jẹ́ gbọ́dọ̀ ọ̀tá ajé ẹ̀wọ́ ọ̀tá ajé wa èmi ni ajé ọ̀yà ló yà ọlọ́run ní jẹ́ ká jẹ́ ọ̀yà ló yẹ mi kí ni ó lè dàgbà dé mọ́. mùsùlùmí yóò jẹ́ ní tẹ́lẹ̀ pé ọkàn rẹ̀ ọmọ ọlọ́run fẹ́ yẹ́yẹ́ tọ́wọ́ pé kò sí tó yípo rẹ̀ báyìí tí ó wàá nítumọ̀ sí pé ọlọ́run. orí ẹni tí ìjẹ́ yẹn ti bẹ̀rẹ̀ àdàbí Adam tọ́lá kọ́ sí sí wá sílẹ̀ ní ẹni wọ́n máa tàn yín àdàbí Muhammad ti dá yẹ kókó di pé Adam wáyé àhà mo wà mú ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́ yín kọ́lá ń gbàtà dáhùn fẹ́ fẹ́yàwó ọ̀là àmẹ́bí lè fẹ́ torí pa sáfẹ̀ pọ́n àmẹ́bí tó ń gẹ́gẹ́ òsì wí bẹ́ẹ̀ tó ń gẹ́gẹ́ pẹ́ra rẹ̀ ní àwọn ọmọdé máa ádám èmi wàá mọ bí ọmọ kẹta bí inú tí wọ́n sọ wá sọ pé òun ju bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá òun lọ. ṣùgbọ́n tá a bá sọ wọ́n ní bí wọ́n ṣe pákéjì ẹ̀ ẹ̀yin lẹ́ka ń wí báwọn ojú tí ẹ̀yin pé sórí ó yàtọ̀ sí ojú tí àwọn ní mùsùlùmí ọ̀rọ̀ àgbọ̀ pẹ́ẹ́pẹ́ kò sójú tí ọ̀nà kiri rẹ̀ ju ojú ẹ̀sìn lọ. ọlọ́dún adam mọ́kọ́kọ́ fẹ́ lọ bí why you must be a muslim kí ló fi jẹ́ pé dandan ní gbogbo ẹni tó bá wáyé ayé yìí mùsùlùmí lọ́bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá sọ kankan fún àwọn èèyàn pé nàìjíríà tá a wà yìí secular state ni secular state ni secularism yẹn wípé ẹ̀sìn pọ̀ kò báyìí tó bá rí bẹ́ẹ̀ ń bá yẹn tó bá sí máa wà lọ kò sí yẹn tó lè di wàhálà kí wọ́n kẹgbà wá láàyè pé kí ẹ̀sìn kọ̀ọ̀kan kó mú skọ́là wọn wá olórí ẹ̀sìn kọ̀ọ̀kan kákẹ́jọ́ ṣàlàyé pé ẹ̀sìn wo ni wọ́n wọ́n ó ní christian christianity lọ sí o that means you are a christian wọ́n ṣàlàyé o ẹ̀sìn Christianity ní fún ìjọba èèyàn kí ni preparation rẹ̀ fún ìjọba èèyàn kí ni oríire tó ní fún ìjọba èèyàn kí ni ìpalẹ̀mọ́ tó ní fún ìjọba èèyàn ẹ̀sìn wo ni wọ́n ṣe ó oòrùn good wọ́n sọ ọ̀nà wo ni oòrùn fẹ́ gbà wúlò fún ọmọ èèyàn ẹ̀sìn wo ni wọ́n ń ṣe olóògùn gùn kò níjà náà wọ́n sọ ọ̀rọ̀ tí eégún gbà wúlò fún ìjọ́mọ èèyàn láyé bẹ ọdún tí ìṣọ àlùkò àná ayé la wà láyé wọ́n sọ ọ̀rọ̀ tí kéèyàn jẹ́ kírísítẹ́nì fi wúlò fún ìjọ́mọ èèyàn láyé wọ́n sọ ọ̀rọ̀ tí kéèyàn jẹ́ olóró tó fi wúlò fún ìjọ́mọ èèyàn láyé wọ́n wá sọ̀nà tí ìdílé kó fi wúlò fún ìjọba èèyàn láyé ìwọ wá sọ̀nà tí mùsùlùmí fi wúlò fún ìjọba èèyàn láyé gbogbo àwọn kẹyìn àgbà. Bàbá mú àwọn lérò ọlọ́dà ayé ní akọ àtàbọ̀ òòrùn kì í kọ́kọ́ fẹ́ yí àbọ̀ tá a bá sì jẹ́ akọ àtabo láyé ayé ò ní dùn òòrùn sì sọ pé ìkan nínú genders méjèèjì táyé ń fi dùn pé ọ̀fẹ́ rí etí lóbìnrin fi gbóhùn òòrùn wọn ni tóbìnrin bá fojú kòòrùn òòrùn ó sèké ní lọ́pàá that is say zero nìyẹn àbí torí pé gbogbo ẹ̀sìn èyíkéyìí ẹ̀sìn bẹ́ẹ̀ bá gbé lọ́wọ́ tó bá ti sọ pé òun ọ̀fẹ́ rí ìkankan nínú jẹ́gbà méjèèjì tàbí òun ọ̀fẹ́ rí méjèèjì papọ̀ tàbí òun ọ̀fẹ́ rí ìkan nínú méjèèjì kì í ṣe ẹ̀sìn tó yẹ kí ó wúlò fún ìjọba èèyàn nìyẹn kọ̀tọ́ pé ọlọ́run tó ní wá ó dá wa ní ẹlẹ́dẹ́ akọ àti abo kọ́mẹ̀tò àwọn wá ṣiṣẹ́ lọ́wọ́ kọ̀ọ̀sán àwọn wá ṣiṣẹ́ àwọn ìyàwó wa bẹ́lẹ̀ owó táwọn bá rí akọ̀fà ìyàwó wa wọ́n dáná wọ́n ṣèbẹ̀ wọ́n tẹ́lẹ̀ dì fún wa ìtọ́ ọkùnrin márùn kọ̀ọ̀rọ̀ obìnrin márùn tọkùnrin bá ń dá gbẹ́nu lé kò ní tẹ́lẹ̀ dì rẹ̀ fún ọ̀sẹ̀ kẹta mẹ́rin bí wọ́n ti wọ sọ yóò sọ oríṣẹ́ẹ̀dì ni yóò sì máa pọ̀ sọ̀ obìnrin ò ní jí tọ́ka kọ́nà pẹ̀lú èdè torí pé kọ̀ọ̀rọ̀ wa lọ́rùn àwọn lọ́rùn lọ́rùn bó ṣe jẹ́ ilé káwọn pọ́pùkátà ọ̀rọ̀ àwọn lọ́rùn kọ̀ọ̀rọ̀ obìnrin lọ́rùn tẹ́lẹ̀ obìnrin pọ́pùkátà wọ́n ní àwọn torí pé àdáwọlẹ́ni tí ó wá gbọ́ bùkátà láyé tóbi ní wọ́n gbọ́ bùkátà lólé àròyé ọ̀pọ̀ nínú ilé òun bóbi bá ń sanwó sùkúù ọmọ àròyé tó máa fi tẹ̀lé ọlọ́run sábà tó lóore ṣe lásán ọlọ́run sábà jẹ́ ẹlẹ́ni ẹni tẹ̀sí olú ẹ̀ lólu ẹ̀ ń ṣe dà mú. ẹ̀tọ́ bá ní kábíyà ọmọ bá dé kò ní dé ọkùnrin mélòó ní sanwó sùkúù ti tọ̀rọ̀ ní pẹ̀lú owó sùkúù ni olóyìn ó ní sọ́pẹ̀ náà lọ pé nínú kọ́lọ́ sásà léyìn náà lóye ṣe wàhálà ní ìsìn ẹ bá ní mọ́jẹ́ kò ní dé kí lọ́kọ̀ fún mi yìí jẹnẹrétọ̀ tọkùnrin bá ra epo sí làámà tàbá aago mọ́kànlá àbọ̀ méjìlá tó bá jẹ́ pé pèrè ni tó bá ti di gbọ́dọ̀ ìtàn ẹlẹ́ni pa o tó lójú tí mo fi ra epo sí wẹ̀ kò ní funfun o èyí ó ti mọ̀ tó bá jẹ́ pé pèrè ni gbọ́dọ̀ káta ní olókè èyí ó ti mọ̀ tó ní kí wá gbọ́dọ̀ káta láyé kọ̀dá wọn ló gbogbo tí wọ́n ń parọ́ fún aláyé kàkí pé equal rights láti kọ́ pé bá ní lóbìnrin lè ní kódà àwọn kan ṣe programu kájú omi wọn ní ẹjọ́ obìnrin ọmọ ẹjọ́ gọ́ọ̀nà ẹjọ́ ọmọ ẹjọ́ president wọ́n wá ń bára wọn fà á ẹ má bá wọn fà á ẹ pé kí wọ́n gbé ẹlẹ́rìí e kárí àwọn obìnrin ẹgbẹ́ wọn náà yóò rí dìbò fún yes. yes kò tí ì di gómìnà wa fún àdúgbò báwo kò ṣe máa ń gbákùn tí wàá wà wọn obìnrin ò ṣe bẹ́ẹ̀ àdáwọ̀ bẹ́ẹ̀ àdáwọ̀ ní wọ́n tó ọ̀rọ̀ látàárọ̀ kọ́lọ́ ló sì wà bẹ́ẹ̀ bí oṣù àdáwọ̀ bẹ́ẹ̀ love nature ni tábàárẹ̀ tó bá sọ pé òun ní nǹkan tó yàtọ̀ insignificant percentage percentage tí ò ní òòrè nínú hundred percent káwá rí five percent pé obìnrin tó lè ṣe bí ọkùnrin five percent so kò kò ní ìtumọ̀ káà sọ pé ẹ ẹ̀mí ọkùnrin èmi náà mo lè mo lè pẹ̀bà mo lè rà mọ́lá wọ́n máa mọ̀ pé ọkùnrin ló lọ pẹ̀bà yìí kátó rí ọkùnrin tó pẹ̀bà tó wò ní mọ̀kọ́kọ́ èmi pàṣẹ́tẹ̀jì yẹn náà tún wọ́n torí pé kìí ṣe nature kò wà natural kámọ̀ ẹ̀ṣẹ̀ bí wọn. ọlọ́run tó dá ayé òun ló bá bóun dá ayé nítorí akọ abo èrò wa ní àwọn ọ̀fẹ́ gbúròó abo which is pé wọ́n rò ní oríire kankan tó fẹ́ ṣe àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. kábíyèsí ẹgbẹ́ ológun kọ́kọ́ olórí àrèlé ìlú ní máa pa obìnrin adàgbọ́n wíṣì ṣe olóòní rẹ fẹ́fẹ́ ṣe ìjà ọmọ èèyàn tó gbé ìkànnì tenders téèyàn fi máa tó èèyàn náà wọ́n wò nílùú àbíyàn sẹ́gun àwọn ènìyàn kìí ẹja wo èrò tó wà tó ìsìnwájú christianity àwọn ní àwọn lọ́yà kí gbogbo gbogbo lọ́yà kí gbogbo ọjọ́ kristian náà ní ẹ̀sà àwùjọ wọ́n wá sàlàyé wọ́n sàlàyé àwọn ọjọ́ ọ̀dà ẹ̀yìn ṣe wá fara mọ́ páàlì bùrọ̀dá sísá lẹ́yìn tá a mọ̀ pé èèyàn ń wáyé èèyàn ó kù ìtú òtí bẹ́ẹ̀ òkú òtọ́láyé òun ni pé reproduction wáyé kakọ ọfẹ abo kó sọmọlá wọn kó lóyún kó bímọ báwọn kẹsẹ ń wò làwọn bí wọn wáyé látara sexual intercourse látara marriage tábà lẹ́sìn tẹ́ lọ́nà tàbí ọ̀nà míì tó bá tako marriage ẹ̀sìn yẹn ò lóore tó fẹ́ ṣe ìjọba èèyàn bó láti reproduce ọ̀yà ṣe multiply nígbà tó ṣe christianity sọ pé kéèyàn jẹ́ fada sista mọ̀dá tí wọ́n tó wá fi ẹ̀bùn pàtàkì sídìí kéèyàn sọ pé fada lò sista lò wọ́n gbádùn àwọn sista yẹn tí wọ́n ń ṣé o níyàwó ìjọba Amẹ́ríkà ló fún wọn lówó wọ́n fún wọn nílé wọ́n fún wọn ní mọ́tò wọ́n fún wọn láyé jẹ torí kéde torí pé wọ́n lọ́wọ́ sí nínú kí ìdí èèyàn máa lọ lórílẹ̀ kó stop àtàntí ọ̀bá lọ́kọ́ àti òníyàwó kò sì sí tí ò ní jẹ́ kú bóun ló sọ wá ní produce láti mọ̀ pé nígbà tí bàbá ìkú ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí ṣe kí ni o ọba yìí ọta bò ìdí èyí sẹ́pẹ́ mọ̀tíkánsù pé ọ̀yẹ́ ká jẹ́ olóró why you must not be an old worshiper àbí ìdí tí òbí ẹ̀kọ́ tó lóró tọ́ba ti máa lọ́kọ̀ jẹ́ olóró which is why ẹ̀kí ìyá rẹ̀ kúrò láyé olóró gbòòrò ọyọ kí sísà sẹ ń bò láyé kó rọ pa ọyọ káwọn ọmọbìnrin tó bí láyé kó rọ pa wọn tẹ ọba ti lè fara mọ́ ìjẹ olóró. mo ti ṣàlàyé why you must not be a masquerade worshipper ìdí tó o gbọ́dọ̀ jẹ ẹlẹ́sìn olóògùn olóòlù tọ́ba ti léde yọ pa àlù which is pé ọyọ kọ́ pa bàbá rẹ ọyọ kọ́ pa yá rẹ ọyọ kọ́ pa ogun ọmọ òbí tó bí ó sì yẹ kọ́ pa ogun àǹtí rẹ. àti sọ̀rọ̀ àdìsẹ́gbẹ̀ àti sọ̀rọ̀ àdìsẹ́gbẹ̀ àyẹ́láyé jọ kí ló dé tí èèyàn tó yẹ bá pọ̀ òfin gbọdọ̀ máa ṣe oòrùn mo ti ṣáàyí tó yẹ bẹ́ẹ̀ tó yẹ bá pọ̀ òfin gbọdọ̀ máa ṣe eégún mo ti ṣáàyí kí ló dé tí èèyàn ò fi yiri èwù dáadáa tọ́pù bá kọ̀ọ̀kọ́ tẹ̀lé sílẹ̀ kí ló dé torí pé àwọn ní ká òpin sí ìmọ̀ ọ̀pọ̀ èèyàn láyé wọ́n ní wọ́n ti bí ọkùnrin yọ orí hàn àfúnrọ gbọ́dọ̀ kú ọ láàrọ̀ láyé torí náà lọ fada irú obìnrin àkúrú lọ gbọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ láàrọ̀ láyé gbogbo góòdì rẹ tó ọ̀rọ̀ yọ ọ̀ gbọ́dọ̀ ọmọ tí ó dogun ẹ̀ aṣọ rẹ tó ọ̀rọ̀ yọ ìwọ obìnrin ọ̀ gbọ́dọ̀ ọmọ tí ó dogun ẹ̀ tó ń gbọ́dọ̀ jẹ́ sista alábí ẹ̀ pé sọ́yẹ kó lè ṣe irú ẹ̀sìn rẹ adì ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wò pé jẹ́ aṣọ síwájú ní ẹ̀sìn kó o lè mọ̀ pé ẹ̀kọ́ ẹ̀kọ́ jẹ́ kírísítẹ̀sì náà àwọn sísá yìí fàtà yìí ibo ni wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ lọ sùkúl wọ́n ṣiṣẹ́ ní sùkúl tá a bá máa bí wọn ká máa kọ̀ sí kí lè fẹ́ wá lọ sùkúl tá a bá máa bí wọn ká máa kọ̀ sí kí lè fẹ́ wá lọ sùkúl ẹ̀ẹ́dẹ́ ọmọ bí wọn ẹ̀sìn kọ́ lọ́mọ kọ́ ọmọ ọ̀tàkùn common sense àbí ọ̀tàkùn olùdó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá kò bọ̀ kí wọ́n yìí ní ẹ̀kọ́ ẹ̀jẹ̀ mùsùlùmí lọ́wọ́ tí alábòsí ní tí ó sì látakò àtọ́gbẹ́ tó wọ́n kọ́kọ́ dára yá ádámà yìí alẹ́ sọlá tó ádámà wáyé wáyé ayé yìí ọ̀dọ́ wà lọ́kùnrin ọlọ́sọ̀rọ̀ àmàlẹ́gbà pé wọ́n fẹ́ fi èèyàn sórí ilẹ̀ ilẹ̀ wà bẹ́ẹ̀ èmi mo ní gẹ́gẹ́ bíi pé èèyàn kọ́lé yìí ó tún kọ́lé yìí ó tún kọ́lé yìí ọwọ́ àwọn pé gbàtí mi ò máa gbé bẹ̀yẹ ẹjẹ́ bíbú pa ẹ̀yẹ ẹ̀rọ máa fúláàtì òwò yìí ẹ̀ máa lọ gbé bẹ̀. tó bá wù ẹ́ tó lè fẹ́ lójú kẹ̀sì without enquiry ọlọ́wà ni ọ̀dà ayé yìí jẹ́ káyìn kankan ọmọ agbẹ́bẹ̀ ká máa pè é léèyàn igi gbẹ́bẹ̀ òkúta ti wà ń bẹ̀ àwọn òkè ti wà ń bẹ̀ gbogbo òkè ti wà ń bẹ̀ ṣùgbọ́n kò tí ì sí ẹni tí ó máa lọ gbogbo nǹkan yẹn gẹ́gẹ́ bí ká sọ pé a ti ṣe inú ilé agbé fíríjì ibẹ̀ agbé tẹlifíṣàn ibẹ̀ agbé èsì ibẹ̀ agbé gáàsì ibẹ̀ gáàsì ò lè lọ rẹ̀ fíríjì le lè lo rẹ̀ tẹlifíṣàn ò lè lo rẹ̀ èèyàn kan ni á fi sínú ilé yẹn tí wọ́n máa lo àwọn nǹkan yìí báyé ṣe wà nìyẹn bílẹ̀ ṣe wà nìyẹn gbogbo tálíkì ti wà lẹ́ẹ̀lẹ̀ kó tó bí wa ìdílé yẹn ọlọ́jà òbí gbọdọ̀ máa bínú ara yín nù ọlọ́run ti parí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yóò ṣe jẹ́ kó tó bí. ọlọ́run ẹ̀yin màláíkà mo fẹ́ dá èèyàn sórí ilẹ̀ tí ọmọ máa lo gbogbo àwọn nǹkan yìí tí tẹlifíṣàn bá wà lórí tí fíjì wà tí gáàsì wà tí èsì wà tí ọ̀bá rẹni lò yóò bàjẹ́ yóò bu kò wúlò igi mọ́tà sórí ilẹ̀ kò lè lọ rẹ̀ èyàn tí ó lò mọ́ fẹ́ fi rẹ̀ òkúta mọ́tà sórí ilẹ̀ kò lè lọ rẹ̀ àwọn èyàn tí ó lò mọ́ fẹ́ fi rẹ̀ odò mọ́tà sórí ilẹ̀ wà lè mọ́ra wọn àwọn èyàn tí ó lò mọ́ fẹ́ fi rẹ̀ ọ̀rọ̀ ajá kọ̀kọ́ ẹ̀ tọ́lọ̀ kọ̀kọ́ fi sórí ilẹ̀ láyé àlẹ́ bí ádámù ádámù wá jọ pé torí pé ọlọ́wọ́ fẹ́ káńsù pé ẹ̀yin èèyàn tẹ́ bá dáyé ẹ gbọ́dọ̀ lọ jẹ́ olóró tó jẹ́ pọ́pọ́ ìdíkàjọ́ fẹ́ máa rí wòlíì fẹ́ róbì ọlọ́wọ́ ní ádámù ìyàwó rẹ̀ tọ́jà ìgbà ọlọ́wọ́ bá ti máa níbi pé ádámù nìkan ló dá ti jẹ́ akọ àbá sọ pé èèyàn pass kọ́bálóhùn fẹ́ sí ẹ̀ sí i ajẹ́pẹ́ ọlọ́ọ̀gbẹ̀jẹ̀ lọ́dà alẹ̀ akọ̀lọ́dà ṣùgbọ́n ọlọ́ọ̀tì gbé akọ tó ń da kò ní bá wúlò àdúgbò wọn fún ní abo aláwa fún ádámà ní àwa jẹ akọ àti abo ọlọ́ọ̀gbẹ̀ láti sọ́nà lọ́ka gbogbo ẹ̀sìn tí ọba fẹ́ rí obìnrin tó rò jẹ́ ọ̀gá wa eégún mẹ́lábẹ́ gbogbo ẹ̀ka kan ọlọ́ọ̀gbẹ̀ ká ń sùn àbí wọ́n máa da yín ajẹ́pẹ́ àtìlákọ àtàkù tẹ́yọ̀ bá ṣe orò tí ò ṣe gbogbo ẹ̀sìn tí ọ̀fẹ́ rí abo a sì lè máa mánéjì ẹ̀bọ̀ náà títí títí títí tàbí adébí kọ́nà wa ni ádá bó o ṣe dákọ tí àwọn èèyàn jágbo yìí ẹ̀ tí ì pé ìjẹ́ èèyàn tí ì pé àfikà ẹbí mọ̀ ọ̀yà súnmọ̀ lọ́ba súnmọ̀ ìbá ń bí méjì akọ̀kọ̀ àbùkà ìbí méjì akọ̀kọ̀ àbùkà ó sì bí bẹ́ẹ̀ nígbà ogójì ọwọ́ abí kan lé ọwọ́ ajá pọ̀ so eléyìí ti káńsù pé kéèyàn lọ ṣe èyíkéyìí ẹ̀sìn tó bá ti sọ pé má bí lọ torí pé nínú ikó natural tọ́lọ̀ orí pé ìwọ báyìí jẹ́ èèyàn mu òun ni ká bímọ lẹ́yìn bàtà ajá pọ̀ àtàkùn tán káwá bímọ so wọn lẹ́nu ajá màmá bímọ. ala ọmọ ẹbí ma wọn bá tẹ́lẹ̀ bí ma akọ kábó kábó kábó kábó kábó kábó ó dàgbà àwọn bí ma o ọlọ́run tó he ẹ̀sìn tẹ́ ẹ gbọ́dọ̀ sí lórílẹ̀ ní ẹ̀sìn tó bá ní nǹkan ṣe pẹ̀lú pé akọ́ gbọ́dọ̀ wà akọ́ gbọ́dọ̀ wà lálàáfíà ẹni ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn tẹ́ ẹ gbọ́dọ̀ máa sìn lẹ̀sìn tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú pé akọ́dẹ abòrè ẹ̀tún súnmọ́ra yín ká tún rí irú yín ní ìlara yín. tàbá kó jù sẹ́mi àwọn ọmọ síbi dé kí wọ́n lọ́dún tí èèyàn gbọ́dọ̀ tẹ́ Islam ọlọ́run fàdé mi. Let's lẹ́sìn tọ́lọ́pàdà bíi ànábì lọ sixty three years láyé ọgọ́ta àti mẹ́ta gbogbo tí ọ̀nà tẹ́yìn ọgbà kọjá láyé charles sọ pé èèyàn rèé òun làlẹ́bí gbà kọjá gbogbo àwọn àlẹ́bí ọlọ́run yòókù pátá kò sẹ́ni tó gba ọ̀nà tó kọ̀m̀pìtì tẹ̀yán yá tàbí sọ pé kò sí ọ̀nà kankan tẹ́lẹ̀ ìyọ́lẹ̀ nínú gbogbo ọ̀nà tọ́lẹ̀ dé ìyọ́ gbà láyé tàbí ní ọ̀nà mi. Má dẹ̀ pílẹ̀ rẹ̀ sí. Torí ẹ̀ ni mo fi hóde ọ̀gbà. Ẹja máa ń gbàgbọ́. Anabi Adama wa, Anabi Ibrahim wa, Anabi Yaya wa, Zakariya wa, Yunusa wa, Yaya wa, gbogbo wọn gbọ́ wọn tó lórí anabi musa tó dá lórí anabi isa tó ń pèlú jesus christ tó dá lórí ètò káyìn wọn anabi muhammad. nínú àwọn anabi ọlọ́run yìí èyí tó lò one thousand years wà èyí tó lò jù bẹ́ẹ̀ lọ wà èyí tó lò kéré sí bẹ́ẹ̀ wà èyí tó lò hundred èyí tó lò ninety ọ wà èyí tó lò èyí tó kéré sí bẹ́ẹ̀ wà yáyá ó kéré sí bẹ́ẹ̀ isa jesus christ ó kéré síbẹ̀ thirty three years anabi isa lò láyé anabi muhammad lò sixty three sọlọlá yọ sọlọ aláwọ anabi tí wọn lò jù bẹ́ẹ̀ lọ aláwọ anabi tí wọn lò déédéé bẹ́ẹ̀ aláwọ anabi tí wọn lò bìló bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí anabi kankan pé all aspects of human being no touch àbálẹ muhammad likuli nabi yẹ fil alami fadilatu. likulli nabiyyin fil alami fadilatu. wa jumlatuha. wa jumlatuha. wáyé ari ó níyàwó ó bímọ alẹ́kọ̀ọ́kọ́ ṣe kékeré lọ́dọ̀ ẹ̀ tàbí ẹ̀yẹ̀ ṣe alẹ́kọ̀ọ́kọ́ tó fi dé stéèjì tó gbéyàwó alẹ́kọ̀ọ́kọ́ stéèjì tó fi bímọ ọmọ méjì lára lẹ́bi Yakubu bí ṣùgbọ́n gbogbo wọn ọkùnrin ni wọn tá a bá kẹ́kọ̀ọ́ lára lẹ́bi Yakubu bá a ṣe lè ṣe kékeré tá a bá kẹ́kọ̀ọ́ bá a ṣe lè ṣe lẹ́kùn gbéyàwó tábàkà pàdé ti lẹ́bùn tá a ti bímọ ibi ìbí ọmọ ọkùnrin olùlẹ̀kọ́ pín sí fún wa lára lẹ́bí àkùkù bá a ṣe tọ́jú ọmọ obìnrin kò sí lára lẹ́bí àkùkù fún wa méjì lára àwọn tó bí ọkùnrin sí gbogbo wọn àwọn tó súnmọ́ ẹnu fẹ́ mú o ẹ̀jẹ̀ bá anabi anabi musa torí àṣẹ anabi musa alẹ́kọ̀ọ́ lálẹ́ bó ṣe ṣe kékeré alẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ bá ní problem bẹ́ẹ̀ ṣe lè rìn tóró ní problem ó ní challenges láyé alẹ́kọ̀ọ́ pé èèyàn ò kì í lùzò lára rẹ̀ débi pé akẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe lè jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ẹnìkan ṣé yìí ó lè ṣe láṣẹ yè tí ò ní sori ibú látara ẹ tí ó ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ akẹ́kọ̀ọ́ yẹn lára Ànábì Musa àwọn akẹ́kọ̀ọ́ yẹn débi pé Ànábì Musa fẹ́yàwó akẹ́kọ̀ọ́ yẹn débi pé ìyàwó lóyún ibi tó wà pín sí fún wa dákọ̀ pín sí fún wa lára lẹ́nu musa òun ni ìgbà tí àwọn olóyún torí pé nígbà tó lọ ọdún mẹ́wàá tán ní mẹ́díyàlẹ̀ tó ti lọ ṣiṣẹ́ tó wá mú ìyàwó bọ̀ ìyàwó ti lóyún wọ́n wá pọ̀ wọ́n sọnù wọn àmàlà lù wọn wọ́n lọ Egypt wọn àmàlà mọ́ ilẹ̀ ti ṣú òtútù mú ọwọ́ adúró ọba sọ pé àwọn rẹ̀ àti gbogbo pọ́pátì rẹ̀ tó kó lọ́wọ́ ó mú kùtù bí ìní ánẹ́sùn náírà mò wo iná kan náà tán láti àti kúmbíníà nìkọ́lá sí ẹ kí n lọ ọbẹ̀ bá máa rí iná fọ̀ wá ká ẹ fi yá ná kó àjíwù alàdúrárì wùdá àbí tí bá débi tí náà yẹn wà ìrẹ́ ni júwe ọ̀nà ìlú wa fún wa. ìlú kọ́ làlú sẹ́yìn. dúró báyìí. mo ń kíyèsí iná kan lọ́ọ̀kan. lálẹ́ àdìgbò mi ní àdìgbò bá ṣe. máa lọ fọ iná yẹn wá tẹ́ náà tára musa wa débẹ̀ ó ní kí sẹ́pà akẹ́kọ̀ọ́ lára nàbì Musa wípé òkè àṣetí púrógírámù kan náà bá ń ṣẹlẹ̀ sáwọn àtìyàwó wa ní olé á fi ti ara wa lẹ́tìyàwó láàmà ara o òtútù tó ń mú wa ní o kò ṣe sọ pé kí àwọn èèyàn lọ fún anáwá wọn àìtó àmàlà ní o kò ṣe sọ pé kí àwọn èèyàn wá náà ṣe mọ̀nà lọ so ìwọ àtìyàwó yẹn wà ní olé wọn bá kàlà kó gbọgbọgbọgbọ tani wọn làwọn olè ìwọ náà lọ sí bọ́bá yẹ báyìí sí kọ́mọ adúmọ̀ lórí báyìí ìyá lọ sí òyìnbó ọkọ̀ gidi o. tọ́lá akẹ́kọ̀ọ́ náà lè mú sa wípé man must be a solution finder ọkùnrin lọ́gbọ̀dọ̀ jẹ́ ni tí ó máa kẹ́tà fún ẹbí ẹ̀ they were coming together the same thing happened today.

sọ́ọ̀bù ìyàwó yẹn lọ́wọ́ ẹ̀ ti tajà ìyàwó lọ́lọ́jà òun ní bá ṣe nípa tajà ètò àṣẹ fáàlì máníjà ìyàwó rẹ̀ ètò àṣẹ fáàlì. kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run bí o ṣe wá burú ọlọ́run mọ́ sí bẹ́ẹ̀ fà wá. kọ́ ẹ pé ìyàwó rẹ̀ ló di sùkú ìwọ lọ́wọ́ àjọ ìjẹ́ ìmọ̀lá bẹ́ẹ̀ rẹ̀ ọlọ́run ló ti orí bẹ́ẹ̀ fẹ́ mi. kò sí tó burú bẹ́ẹ̀ onímọ̀ ṣùgbọ́n sábà pé máa ń yẹ téèyàn máa gbọ́ náà gbọ́dọ̀ lòún fẹ́ ìyàwó ìyá máa gbowó ní abẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ lọ́wọ́ sí gbogbo ìyàwó dàbí. wọ́n jẹ́ pé ìyàwó rẹ̀ ló lówó ìwọ lọ́nà ọ̀rọ̀ tọ́ ọlọ́run oníjọ lásìlẹ́sì ṣáàlà so ọlọ́run sì ọmọ lọ́rí ọmọ lọ́rí ọlọ́run ní síbẹ̀ fẹ́. àwọn akẹ́kọ̀ọ́ yẹn níbẹ̀ ṣùgbọ́n bí musa ṣe dé bí náà tó rí báyìí ọ̀tọ̀ ní tọ́ba lọ ọ̀tọ̀ ní tọ́ba bẹ̀ o ìtọ́ba bẹ̀ ní kọ́lọ́ ni ìní àná lọ ìní àná lọ bùkà èmi ọlọ́ Musa tani pèmí talọ́mọ mi bí talọ́mọ mi ni. mẹ́ta àbúlá èmi ọba tí mo ní ọ̀lẹ́ wípé o Musa gbọ́ Musa ń gbọ́ ní gbogbo bí tó yípo rẹ̀ ní nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀dá èèyàn lè yẹn lè pè èèyàn lẹ́yìn òbí ọ̀nà ìbáyẹn ti pè é ṣùgbọ́n bọ́lá máa ń pè yẹn gbogbo tí ń bẹ yọ̀bà pè. Musa lẹ́ẹ̀kan náà ìgbọ́ wájú ìgbọ́ lẹ́yìn ìgbọ́ lókè ìgbọ́ lósì ìgbọ́ lókè ìgbọ́ lẹ̀. ta ló mọ̀ mi ta ló ń pè mí ọlọ́run tí ìka yẹn láàbò ní ní ádámù kúkà èmi ọlọ́run bá ti mọ dáhùn ọdún ọlọ́run wá bẹ̀rẹ̀ sí fún níṣẹ́ ìkìlá àlẹ́ ìkẹ́ bọ́lá tàlẹ́ rẹ̀ Musa bọ̀ iná kábílì wá ní kọkọ dásí tó wà ilẹ̀ ló bá lọ wà fìlà bẹ lórí ilẹ̀ náà sọ pé sí fìlà rẹ so èèyàn tó bá wọlé ìjọsìn rẹ so yóò máa wo gbogbo nǹkan ẹ̀sìn tábàdí tí sàmù pọ̀ pèsè kankan ẹ̀yẹ lọ pé nǹkan sẹ́fẹ̀ common sense ẹ̀ lè kọ́ bá a wá bàtà tí sàmù yà bọ́ yàtà tó wọnú mọ́ṣáláṣí us bàtà pọ̀ pè ṣé sàmù yà sí bíyà so orí àbí kẹ́gbìn gbàtà yẹn lè wọ bàtà wọ ní ẹgbẹ́ ilẹ̀ mi bá lè fẹ́ wọ bàtà wọ ọwọ́ àwọ bàtà wọ ilẹ̀ mi bá ṣùgbọ́n wá sí bíyà ní ilẹ̀ mi bá sí ọ̀dà àgbẹ̀ yàrá yìí. àwọn akẹ́kọ̀ọ́ lára Musa débi pé ìyàwó àti gbogbo pọ́pátì tó fi rẹ̀ Musa padà lọ bá wọn. so àlè ìkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ọmọ lára Musa torí àkọ́kọ́ bí èyí lọ ọwọ́ kàdé bí Isa Isa yìí òun bẹ̀rẹ̀ bí sáyé èèyàn dáadáa alẹ́kẹ́kọ̀ọ́ bí ẹ̀sìn ṣe kékeré bí ẹ̀sìn ṣe wé pé di puberty stage thirty three ibi ẹ̀kọ́ pé lára rẹ̀ fún wa alẹ́kẹ́kọ̀ọ́ pé wọ́n bá ṣe ọ̀ mọ́gbẹ̀sán ṣùgbọ́n a lè rẹ́kọ̀ọ́ bá a sì fẹ́ yàwó lára yìí sá Jésù tó ní kọ̀ọ̀fẹ́ kọ̀ọ̀fẹ́ àlẹ́lẹ́kọ̀ọ́ bá ṣe tọ́jú ọmọ lára rẹ̀ torí kò bí tó o lọ ẹ wá já fún sọ́dọ̀ ọ̀gá. واليوم gbà kọjá àbí lẹ́nu ká gbà kọjá káwa lé ní wúlò ànábì. ànábì wà ní oṣù ní bàbá wa. ó wà ní oṣù ní bàbá wa. ẹ sábà ọjà láwà ọjà ni. àlejò wà ní oyún. ó ní bàbá wa. jàmbá so ayé àkọ́kọ́ máa pé torí pé yìí bá bàbá láyé ìyẹn ọ̀sán pé kọ́ ya tọ́jú kò sọ pé ọmọ jẹ tọ́jú láyé tó bá dé bí ọ̀bá bàbá rẹ̀ láyé ọ̀dọ̀mọ̀ ọdún mẹ́fà nìyàwó so uh, kí ló ń tó fi yàrá kúnyà ẹsẹ̀ mi jẹ́jẹ́ bàbá àti ìyá yìí rí bàbá àti ìyá pọ̀ mi nì àyà ọ̀ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ bì ní orí bàbá àti ìyá pọ̀ so ẹni tó kọ́ pátìsì ìjẹ́ ọmọ òrukàn ọ̀fàn òun àbẹ́bí yẹtíf ọmọ òrukàn so ìgbésí ayé àbẹ́bí ló fi já mọ̀ pé bí ẹ bá rí kí ni òjẹ́ kọ́mọ̀ ẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ òrukàn ní ọmọ tí ṣe àkọ́kọ́ ọmọ òrukàn òun lọ̀gá gbogbo ayé yìí ànábì wa bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ àwọn èèyàn lára ẹ̀kọ́ tá a kọ́ lára ànábì yìí ànábì ọ̀dà nínú nǹkan ìjẹ́ èèyàn ó wà bẹ́ẹ̀ ó ní pé eléyìí tó ànábì eléyìí tó ànábì eléyìí tó ànábì ànábì ṣe kékeré tóbi dé mọ̀ pé ànábì padà sọ́nà sọ́nà di ẹni tó dé pé gbogbo àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ rẹ̀ wọn ò pè ní Muhammadu wọn pè ní alaamiru alaamiru yìí ni ẹni tó ṣe fọkàn tán nàbàjọ gbóúnjẹ fún àtẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹran dalẹ́dọ̀ ẹnìkejì tẹ́ egun dalẹ́dọ̀ tiẹ̀ kò ní máa fi òkèlè wé ọbẹ̀ débi yọ àyí egun sọ́dọ̀ ẹnìkejì yọ àyí ẹran sí ọ̀dọ̀ wọ́n pè ní àmínú ọkọ tí bàbá àti ìyá rẹ̀ sọ àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ sọ ah, èyí ṣe wá máa wà trust must be báyìí bẹ́ẹ̀ fi kẹsí lọ́wọ́ bẹ́ẹ̀ fi kẹsí lọ́wọ́ nàdẹ́ẹ̀dá tẹ bá sọ̀rọ̀ fún pé má sọ fún yẹn kò ní sọ ànábì ló gbèsè ayé bẹ́ẹ̀. débi pé ànábì tó bá ti sì gbèsè ayé ọmọ ọ̀dọ̀ says boy lábẹ́ obìnrin says boy kọ̀wá dídọ̀ ọ̀gá rù says boy yóò. kò máa wá tó pé owó tí ó ti lọ tajà ọ̀gá ara tẹlifíṣàn wá ní ten thousand ọwọ́ ata tẹlifíṣàn ní fifteen thousand ọwọ́ ayẹ tẹ́lẹ̀ bí ọ̀nà ọ̀hún rẹ̀ ní ìsinú gbàgbé àtìgbà. ṣé ìyá ṣé wà sí ìyá ni. bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ ká bóbi díẹ̀ sí i ayé akásọ́lá náà wọ́n wọ ẹsẹ̀ rẹ̀. sọ àdébò ìṣẹ̀lẹ̀ akókò bọyọ lára rẹ pé èyí ni tí ọmọ abẹ èèyàn kó sì má ṣe ìjàmbá ẹni tó jẹ ọmọ abẹ rẹ àdébò ìtajà lábẹ́ ìyára Khadija lọ́dọ̀ náà àyà tí ìyára Khadija bá wà fẹ́ràn tó bá fẹ́ gbọ́dọ̀ rẹ wọn tó ní sáà ní ìkankanú àwọn ìlú rẹ lápá wá kan tẹ̀lé ànábì wọn pè ní mẹ́sàrà ádámù sálẹ̀ ọ̀gá ẹ̀ máa máa mú wa lọ́dẹ yìí o ẹ̀dúrà fún ọ̀gá yìí. ọ̀làmú sára. kankan náà àwọn ìlú wọn wà fi ọmọ kan lé ṣe síwájú sẹ́bà wà lọ sẹ́bà wà gbọ́ ọjà ìdọ́jà táwọn èèyàn bá gba ọjà wọn ní two naira táwọn èèyàn bá gbé tiẹ̀ dé àwọn tí wọ́n rajà ìjẹjẹ ni wọ́n máa bí ìjà ara wọn irú eléyìí tó two naira eléyìí tó three naira sọlá láàrin ọ̀sán náà àdébọ̀ pé two naira tẹ́ẹ̀rẹ́ gbọ́ yọ òrìjìnà lélẹ́yìí wọ́n wà rà ní two náírà wọ́n wá rà ní tí tó jẹ́ pé tú náírà bọ́dà rẹ̀ yọ ọ̀tà wulẹ̀ ti pé wọ́n wá rà ní tí lọ́rẹ̀ àdébí ọ̀rọ̀ àpò gbogbo owó ìwọlé pé báyé tú náírà ní ọ̀rọ̀ àmọ́ kì í tí lọ́rẹ̀ o ọ̀rọ̀ á yọ pé sọ́dà bá wa débẹ̀ ní tèmi rèé ọmọ sábẹ̀ ló lè ṣe bẹ́ẹ̀ tẹ̀síṣẹ́ tó bá rẹ̀ ní ọ̀tá ti 老了，加油！ ní o kò ní múlò owó kéèyàn ọ̀gá kan yáyà ìkojú owó wá tó kó èrè ma kò tí ẹ yọ tí ẹ lẹ pé akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lára lẹ́bi pé àṣeyẹ lè tó mọ ọ̀dọ̀ lábẹ́ nìkan kí ló wá padà wá tẹ̀yẹ̀ yọ fún ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ abẹ́ ẹgbẹ́ tó ti wá jọmọ ọ̀dọ̀ ó tó wá padà wá dọ̀gá fẹ́ nìyẹn. ọlọ́wà ni ìyá wa tàbí ìyá wa ah, irú eléyìí kí n kúkú yọwọ́ yọ sẹ́kù mi kọjá pẹ̀lú gẹ́gẹ́ mánéjírẹ́sì kọ́mpìnì ẹ bá ń tọ́wọ́ ọ̀dọ̀ sí mánéjì kọ́mpìnì bí dáadáa báyìí bàbá bá sọ́jú mánéjà gẹ́gẹ́ pé ọ̀dà ìwà gẹ́gẹ́ bá kọ̀tún o kọ́mpìnì nígbà wà lọ́wọ́dọ̀ ọ̀jẹ̀ kọ́mpìnì rú tọ́gá bá bàjẹ́ nílò establish tèmi kì í sọ́nà ọ̀dọ̀ náà ọwọ́ àpàdà wá di ọ̀gá fún ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. àbúrò àtàkùn ara bíi pé gbogbo àwọn tí wọ́n wá jọ wá jẹ́ olùtajà lábẹ́ ìyá yìí kọ̀ wá torí irú tí wọ́n á dọ̀gá padà kó tó wá máa ṣe bí ọ̀gá láwọn ẹni lórí bákan náà wọ́n ti sojú ọ̀sẹ̀. ìwọ bẹ́ẹ̀ ẹjọ́ wà ẹjọ́ kọ́sẹ́bì kan náà ẹjọ́ lọ sùn kan náà ẹjọ́ lọ lé bẹ́ẹ̀lì kan náà alẹ́ ṣe bákan náà ọlọ́run lè méjà tí ìrì ìlú bákan náà bó o lọ ṣe wá ṣe pẹ̀lú àwọn tẹ̀síjọ́ pọ̀ pàtẹ́jọ́ ń ta tẹ̀jọ́ tọ́wọ́ ajẹni tọ́wọ́ lè lọ ní sàbíkì tọ́wọ́ tó lè lọ ra oúnjẹ ẹran pàjẹ́sì tọ́wọ́ gbàtẹ́ ẹjọ́ ń já búrẹ́dì yìí máa lọ́wọ́ yẹ wọn wá ní ìtumọ̀ sí ọmọ àdébí ò sí bẹ́ẹ̀ àkúrápọ̀ yìí lára rẹ̀ pé ẹjọ́ ń pọ̀ ẹjọ́ lọ sùkúl tẹ́lẹ̀ ẹjọ́ kọ́sẹ́ǹtì tẹ́lẹ̀ aláwa tó wọ̀ lọ́wọ́ òkè ẹni ṣe kọ́ máa ń tọ́ bí ọba lówó lọ́wọ́ wọ́n wá gbé ọjọ́ orí rẹ̀ ó dínkù sí jẹ jẹ ṣe bó ṣe ti wá ní òkú ó ti wá ní kú bó wò ṣe ti ní òkú ó ti wá sáláì ní kú o ti ní báyìí bí ṣe ọ wà ní kúbà sọ ti o ti gba tíkẹ́ẹ̀tì rẹ̀ o ti gbà kúbà lọ́dọ̀ náà pé ọ ẹ gbàgbé bá a ṣe rí ìbáwo ṣe rí kúrò ohun tí o ti ní o ti rẹ́ kúbà kan kó sọ pé kò ní ní ó rí ẹ lọ wọ dáadáa gbogbo jama kèé ṣe pamara school primary school ni o secondary school ni o kèé ṣe àwọn tí a máa ń lọ wọ́n ìlú ní ọ̀padà àbájú graduate. ẹ̀kẹ́ ta ọkùnrin ni wọ́n ń ta òkú ewu yìí nígbà tá àwọn àdúgbò test in mathematics kí ni tọ́lọ́ nǹkan pọ̀ ọ̀gbọ́n ṣe kí kò nǹkan kéré ọ̀gbọ́n tó ṣe gbà. so agbọ́dọ̀ ní ìròyìn yẹn tó rà kọ́ lára nàbí àwọn akọ́lá rẹ̀ débi débi pé ó tún wá fún àgbàlagbà. àbí ìyá wa kàdíjà ti bí mọ́ dáadáa kó tó bá dẹ́bi fẹ́ ànábì ò tí ì bímọ rí kò níyàwó kan rí ó sì fàgbàlagbà sẹ́lé ó sì lẹ́nu bàtà ọmọ méje lànà bíbí ìyá arúgbó ìlú bí mẹ́fà gbogbo ẹ̀yin tẹ́ múra kankan mẹ́rin pé ọlọ́ni àṣemọ́síná ọlọ́ni àṣemọ́síná ìjọ olè fẹ́ opó. pé opó mùsùlùmí rè ọkọ rẹ̀ ti kú ó sì láwọn ọmọ lọ́wọ́ ah, torí ọlọ́ọ̀ ìfẹ́ tọ́lá pariwo mọ́síná tí olè fẹ́ opó. adébíwá sẹ́lẹ̀ adákọ̀ọ́ lára rẹ̀ adákọ̀ọ́ lára àdébí pàtíìsì monogamy fún wa ìjólóbe kan twenty five years làdébí bí pàtíìsì monogamy twenty five years làdébí bí fẹ́yàwó ẹ̀yọ kẹtí ọ̀fẹ́ mi twenty five years it was after that twenty five years lànàbì tó wá fẹ́yàwó mi sallallahu alaihi wasallam lànàbì tó wá pàtìsì polygamy fún wa bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ níbi ìyàwó kan lọ so ànàbì pàtìsì monogamy he was a monogamist when he got married to Khadija the prophet sallallahu alaihi was a monogamist for twenty-five years ọkọ kan ayaka kébù sọmọdé lọfẹ o twenty five years ó lè gbẹ̀dẹ́ ní mòlógámì yẹn ọ̀tí tí ìyàwó yẹn kú ló tó wá fẹ́ àwọn mi ló tó wá tó pàtísì pòlígámì so èyí lè kẹ́kọ̀ọ́ bá a ṣe wà pẹ̀lú obìnrin kan tí ìtọ́ ó sì máa lọ dáadáa lára dẹ́bì at the same time èyí tó lè kẹ́kọ̀ọ́ bá a ṣe lè níjọ obìnrin kan lọ lára dẹ́bì tí ló ń lè dúró dáadáa sallallahu alaihi wasallam anabi wa bí ọkùnrin anabi bí obìnrin alikẹ́kọ̀ọ́ bá ṣe tọ́jú ọmọ ọkùnrin lára anabi alikẹ́kọ̀ọ́ bá ṣe tọ́jú ọmọ obìnrin lára anabi anabi wa tó wá padà di adarí ìmáàmù ní adájọ́ àgbà ní dókítà àgbà ní gbogbo téèyàn máa sọ láyé oníṣòwò àgbà ní gbogbo téèyàn lè fẹ́ gbà kọjá nínú ìjọba ẹ̀dẹ́ ènìyàn lẹ́kọ́ rẹ bẹ́ẹ̀ lára nẹ́bì gbọ́ ọjà láìní táwọn òbí rẹ ò ní bóyá òkú ayé náà ó kú ọ̀rọ̀ àti ní lára nẹ́bì ó sì jẹ́ tó wáyé wáyé àti ní ìjọmọ ọ̀dọ́ tí ọ̀fà ọ̀gá lára nẹ́bì àti ní ti ìjọmọ ọ̀dọ́ padà tó dọ̀gá lára nẹ́bì àrígbẹ̀yàwó arẹ́kọ̀ọ́ lára nẹ́bì olóbi kan ayẹ́kọ̀ọ́lá ànẹ́bì olóbi púpọ̀ ayẹ́kọ̀ọ́lá ànẹ́bì onítọ̀ ọmọkùnrin ayẹ́kọ̀ọ́lá ànẹ́bì ìtọ̀ ọmọbìnrin ayẹ́kọ̀ọ́lá ànẹ́bì àárí àdánwò àárí àkọ̀ọ́lá ànẹ́bì ó sì fún ọmọ gbogbo àwọn ọkọ yìí àwọn rí ìjẹ́ ọ̀gá gbogbo èèyàn lára nẹ́bì ṣé wọ́n kàn wọ́n ra ẹgbẹ́ rẹ̀ ní gbogbo ọjà yìí ìta bá tẹ̀ àwọn náà ni ìjẹ́ pé ọ̀pọ̀pọ̀ yìí wọ nìkan ló dára torí pé ọjọ́ ìgbà tó nígbà tí ó tẹ̀ ipò tó padà wù lọ́wọ́ lọ́wọ́ báyìí yá ní gàdú ọdún mélòó kan sẹ́yìn èmi ní sábà kókúta ti dè sí fún gómìnà ajímọ̀ yìí tí ó fi kọjá wájú ilé ìjọba tí wọ́n nígbà pé yẹn lọ́wọ́ ọba kábílà péyìn láǹfààní àti rí wọn tí wọn tí wọn gbé parí tẹ̀lé ọ̀wọ́ yìí mo lọ́rọ̀ fún ọ wàláì tí n bá rí wọn báyìí èmi ti mọ̀ pé ibi tí mo fira tí mo fẹ́ sọ̀kalẹ̀ sí náà rizan lẹ nìkan pọ́sì kìíní kan wọ́n padà pé ẹni yẹ lẹ́ni náà ni mo wà ní láìpẹ́ ìgbọ́n yẹ tíra wò mo kà mo wà mo kí ni yẹ mo wá rí mo wá padà yí pé wọ́n ní gómìnà wọ aṣọ kan sẹ́nitọ̀ kan náà wá wọ́n lọ aṣọ tó papọ̀ kò lè rí báyìí ó sọ pé wọ́n rìn sílẹ̀ fún ẹgbẹ́ tí wọ́n wà ẹ̀yẹ́ yìí kó wọ́n gbé sí owó lọ aṣọ mo wá pe ẹni tí ó pòsì kìíní rẹ ẹ ló ìtú pòsì sí bẹ́ẹ̀ sì ni ó ní bẹ́ẹ̀ ni. Ah! kéèyàn pé wá sẹ́nitọ̀ fúnra mi yé tí o bá sẹ́nitọ̀ kọ́ ṣé yóò ní wọn lọ pa ìmọ̀ ipò ọ̀nà ni wọn fẹ́ wà wò lọ́wọ́lọ́wọ́ yìí o tọ́ba ọjọ́ mẹ́tàlá sísè ní ìsè no more governor jimobi ó ti di ex governor former governor àwọn náà wà wà ní òtẹ́ old of old ọmọ àwọn àwọn ẹni sí. lẹ́nu ìta akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹsẹ̀ lè jẹ́ ọ̀gá gbogbo ọ̀gá lára rẹ̀ lẹ́nu ìtọ́jẹ́ ń gbé àwọn èèyàn out wọ́n wà wọ́n wà difficult fún láti mọ̀ pé Muhammad akẹ́kọ̀ọ́ kẹ́ òjò lórí yọ yọ difficult kẹ́ni tí ọ̀ma rẹ̀ bí tẹ́lẹ̀ káyé mo fẹ́ lọ àárín wọn mo fẹ́ lọ wo Muhammad àdáyé oníyàtọ̀ sí àwọn yòókù ibi tó dúró sí oníyàtọ̀ sí àwọn yòókù kò sọ̀rọ̀ fáà ilé rẹ̀ kò sí yẹn ìdálọ́wọ́ ẹ̀ kò sí èmi mọ wàá bẹ èmi mọ wàá bẹ èmi mọ lọ́wọ́ ẹ̀. kí wàá lànà bí mùsùlùmí kí lànà bí o torí mo ti sọ fún níbẹ̀ ọ̀rọ̀ tẹ́gbẹ̀ pé mùsùlùmí lànà bí o ẹni tí sọ fún ọlọ́run mọ́sọ̀sọ̀ àlẹ́ mi di tí wọ́n máa bọ̀ o ọlọ́run ẹrú rẹ ni bí o òjíṣẹ́ rẹ ni bí o tẹ́gbà ti lè gbà pẹ̀lú tọ́sọ́dá ìlẹ́rù tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kà rẹ̀ kí ni o mùsùlùmí kí wọ́n bẹ́ẹ̀ kí ọ̀jẹ́ ẹ wá lọ wá wọ pátápátá gbogbo tí ọmọ ẹgbẹ́ yẹn ó ní ìláyé tí ìjẹ yẹn ó fi rọrùn fún Islam nìkan ló ń pèsè rẹ̀ kalẹ̀ báyìí ẹ já mu láti ibi oyún ọlọ́run gbogbo àtàwọn sọ́mọ́ àwọn obìnrin yìí tẹ́ ẹ̀ retí kọ́ lọ́ọ́ sọmọ fún yín pẹ̀ ẹ mẹ́jọ jẹ́ pé kàlẹ́ fi sọ́mọ́ ara yín o ìpìlẹ̀ nǹkan máa ń dì tá níbi kan ó ṣe rí o ìsìláàmù ní sàlàyé ọ̀rọ̀ o ìsìláàmù ní ẹ bára yín ṣeré àyè kí obìnrin má lè gírí o pé o ti rẹ ìyàwó rẹ ọbàjẹ́ o yóò sì sùn yàtúwà júlẹ̀ ọkàn bóyí ìsìláàmù ní wọ́n ṣe bẹ́ẹ̀ o ọ mọ̀ pé ọ fẹ́ ṣe ìwọ náà gbọ́dọ̀ mọ̀ pé ọ fẹ́ ṣe kúṣù pé ìsìláàmù wọn sẹ́tí gbọ́ yébà ìtì sọ̀rọ̀ àìkíyàbọ̀ àníbáyé ò ṣe ní ìbàjẹ́ gẹ so tí ọlọ́pàá mọ́rọ̀ rẹ pì kúrò láyé ayé òsì rẹ̀ àbáyọ̀ mi ṣe ìsáàmù ti ká sọ̀rọ̀ kékeré ó ní gbogbo bàtẹ́ bá fẹ́ súnmọ́ bìnrin yìí kan tọ́jẹ́ lẹ́tọ̀ọ́ yìí kọ́ di mobile àpùsù ẹ̀ṣẹ̀ eré ọkàn gbọdọ̀ kí obìnrin balẹ̀ ìsáàmù sọ bẹ́ẹ̀ ìsáàmù tó wọ́n padà ẹ̀ wá mọ́ ibi ẹwọ́n bí ìsàmù sí bá ìpadà máa ń bọ̀ lórí ìjọba ẹ̀dẹ́ ènìyàn ó ní gbogbo òpàtẹ́ bá tí wọ́n wà pẹ̀lú ìyàwó yìí during the ejaculation during the ejaculation ìgbà tí nǹkan bá fẹ́ sọ̀kalẹ̀ látara yín sára ìyàwó yìí ẹ ṣàdúrà o torí kéde gbogbo òpàtẹ́ bá ti wà pẹ̀lú ìyàwó yìí báyìí tẹ́ẹ̀ ní intercourse lọ́wọ́ ṣàìtàlẹ́ ti dúró dì yóò wá máa masturbate ara rẹ̀ tí nǹkan ọmọkùnrin bá ti jáde lọ́dọ̀ èèyàn sọ́dọ̀ ìyàwó rẹ̀ ṣètàlì náà fẹ́ kán tiẹ̀ sí i àdébí wa ni wa ẹ tètè gba ọmọ yín lẹ̀ lọ́wọ́ ọkọjọ́ ọmọ lẹ́yìn ṣètàlì pẹ̀lú kọ́jẹ́ pé gbogbo bàtẹ́ bá fẹ́ ẹja kúlẹ̀tì kẹ́ ẹ sọ pé Allahumma ẹ̀rú dẹ̀ jẹ́wọ́ jàndínlẹ̀ ṣèpọ́nà wàjáde ṣèpọ́nà márùn-ún sákìtà náà wèrè orú olójó wí bẹ́ẹ̀ tó bá ti bù ọ́ ọ̀tọ̀ọ̀rọ̀ tó máa sọ olóyè gbogbo sọ́bí kọ́pìlẹ̀sì bá ti lẹ́wà ìwé ilẹ̀ fọwọ́pọ̀ wípé ọ̀kọ́ lórí. Sáìsà lémi. So Islam padà ìjẹ́ ọmọ èèyàn mọ́. Sáìsì yìí ta gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí báyìí. Tọ́wọ́ jẹ́ pé òun wọ pé òní bí tọ́ òní bí wéèrè òní bí jàdíjàdó ṣe ọyọ kí wọn jẹ mùsùlùmí àbí ọyẹ ara àǹfààní táàrí ká jẹ mùsùlùmí fẹ tá a bá jẹ mùsùlùmí à ń bẹ̀rẹ̀ ọmọ ṣe àmọ́ bẹyẹ ṣe sun ọmọ tẹ ẹ fi bí ọmọ alárùbáríkà tábà wá bímọ tán ìsìlámù wa ni gbogbo ẹ̀yin yọ ọlọ́mọ ẹ̀fọ́mọ yín lọ́yẹ̀ dáadáa ìfọ́mọ lọ́yẹ̀ tó pé according to Islam only two years ìfọmọláyà tó pé according to Islam only two years waliwali dàtú yorùbá awulada wọnà awulẹ̀yìn kàmílẹ̀ ìmọ̀ ní àrọ́bà ayé tí mo rọ̀ náà. ẹ tó wò Islam wá ní tí wọ́n bá fẹ́ máa bá ń fọmọ lọ́yà yìí tẹ́ jẹ́ àlùmọ̀ òlùdù làwọn ẹ̀yin bàbá ọlọ́mọ tí wọ́n bímọ fún wàhálà ni mòlúùdì ìrísìkù húnà ìjẹ́ ìmú ẹ gbọ́dọ̀ fi kó obìnrin òun tẹ́lẹ̀ kó tó ní kó bímọ ọ̀fẹ́ bàbá yìí tọ́mọ nígbà tí ẹ̀wọ̀n á bímọ yìí ẹ gbọ́dọ̀ sàlékù ìyẹn lọ́pàá tó tẹ́ pé kí àwọn ẹni ó bímọ àìjábàlà tẹ́lẹ̀ ká máa wá ìlú bọ́ ìsìláàmù ló gbé kalẹ̀ àyè àti ìlówó débi ká máa mu tíì ṣùgbọ́n àsìkò tí àwọn bímọ ká lọ́ra tíì ká lọ́ra mílíkì kọ́mọ wa pọ̀ mọ́ kí bàbá ọmọ máa wò kí ó kéwù tiẹ̀ tán bóbi náà bá dára àwọn ọkọ àwọn ti ọkọ ẹ tí ọba jẹ dájú tọwọ bẹ̀rẹ̀ bí ìtọ́ba kò báyìí àfa yóò dé òkú pani àmà ló bẹ̀rẹ̀ bí ti máa ń pa agolóde tí ò ní ṣe sí fún ọkùnrin àmọ́ tá a fi ṣe wọ́n wà ní sẹ́yìn ọlọ́mọ ti jẹun nípa bọ́ ọlọ́mọ ń kó. ẹ wá wò ó kí ẹ lọ́wọ́ pé ìsìlámù wà á gbà wá náà mú ọba ní àwọn má fẹ́ yàwó kan fẹ́mi tí kaba ń ṣe ìyá ọlọ́mọ náà tí a bá mójútó pé ìyá ọlọ́mọ jẹ ìyá ọlọ́mọ jẹ ètí òsè ìyá ọlọ́mọ náà yọ mójútó pé bàbá ọlọ́mọ jẹ o. tí a lọ wo gbogbo ẹ sábà ní àwọn méjì tí a bá ń ṣèkó àtàlọ́wọ́ ìyàwó kejì òun náà ìgbà mú sẹ́wọ́ mo ti bá yẹn torí pé ẹ̀ lórí fúláyì jẹ́ o. ó wò pé ó lè má jẹ́ torí ọlọ́run lè má jẹ́ torí ọlọ́run pé hàn àsìkò tiẹ̀ tọ́lọ́ ni ọ̀rẹ́ mi ṣe èmi náà máa tọ́jú rẹ̀ lẹ̀ nígbà tí tèmi náà gbogbo ìgbà bá yọ ọjà sí òòlù sàlẹ̀. so Islam ni yóò pààyàn lórí tí ó sì fi rúbọ̀ lọ́kọ̀. Islam ló sọ pé tá a bá fẹ́ tọ́ ọmọ láyé àwa ni ká tọ́ ọmọ tí èdè àkókò kan tí ó dà ọmọ di oníṣòwò àgbà yóò di ẹnjìníà yóò di àkántàǹtì yóò di gbogbo ẹ̀ bàbá ọlọ́run ní kọ́ na owó ìsìlámù ó ní bàbá ní kọ́ náwó ibi tí a bá ti ń pèsè ọmọ ẹ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọlọ́run ṣàlè máa ṣe tá a bá ti wá ṣe bẹ́ẹ̀ ẹ̀ gbọ́sẹ̀ gbọ́sẹ̀ tọ́nà bá wá ti wá dé èèyàn tán tó bá fẹ́ fún wa ní nǹkan ìsìláàmù ní kó fúyà rẹ̀ ní mẹ́ta kó fà wá ní ẹnu kan àwọn ará ṣiṣẹ́ wò wọ́n kó fà ìyá rẹ̀ mẹ́ta kódà kìí ṣe pé yóò fún ìyá lẹ́yọkan báyìí yóò pàmò lẹ́yọkan yóò ṣe fúyà méjì rárá o samọtẹlọsẹ ni o mami ẹgbà mami ẹgbà bàbá mi bẹ̀rù tó sọ di lọ́yà pé kéèsì àkọ́kọ́ tó ń ṣe òun rówó kan torí náà bàbá bàbá rẹ̀ tó báyìí bàbá rẹ̀ tó bàbá rẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kéèsì àkọ́kọ́ yìí mo rí owó ti wú náà mami ẹgbà mami ẹgbà mami ẹgbà àsìkò mami ẹgbà mami ẹgbà mami ẹgbà bàbá ń sáyà ìlọ́ọ̀lẹ́ o bàbá ń yá pálí o wọ́n akọ sí bàbá ẹgbà kì í wá tó ṣe pé ẹgbà ẹgbà ẹgbà máa ń mìíràn pé gbogbo ẹ̀ wá kápẹ́lẹ̀tì ọ jẹ́ two million ẹ̀ka tí bàbá wa jẹ́ five million rárá o máa ní ẹgbà two million láwùkọ́ máa ní ẹgbà two million lẹ́ẹ̀kejì máa ní ẹgbà two million lẹ́ẹ̀kẹta ọ six million máa ní ẹgbà two million one over third tí a fún ìyá fún bàbá bàbá ló sì ṣe wàhálà tí ọmọ ìkejì lọ́yà tó bá di kílé o ọlọ́wà ni má wulẹ̀ mi kalẹ̀ torí bàbá yìí ti mi kalẹ̀ má mi kalẹ̀ fẹ́ kejì tẹ́lẹ̀ ìbá fúya rẹ̀ ní mẹ́ta tó fún wọn ní mẹ́ta ti rí wa ọmọ kejì náà fúya tẹ̀ náà mẹ́ta yóò fún wọn náà mẹ́ta ti rí tù ọmọ kẹta náà fúya rẹ̀ mẹ́ta yóò fún wọn nípa tìrì tìrì òjò ló ti káńsù ìsìláàmù nìkan lẹ̀sìn tó máa pàfẹ́tì kan báwọn ẹ lè rẹ́sì tí ó perfect ẹ̀ bẹ́ẹ̀. gbogbo ẹ̀sìn yòókù ti sọ wípé ẹ kílẹ̀ ẹ̀jẹ̀ fifty fifty ní o ọmọ abẹ́sàwọ̀ oṣù ọmọ ọjà fifty thousand bàbá twenty five ìyá twenty five wọ́n ní ká fọwọ́ wẹ́wọ́ ní ọwọ́ bí. tọ́mọ bá wá ṣe tá tọ́wọ́ àná èbò tá bá lọ lè wò lọ́wọ́ bàbá ń bẹ́ẹ̀ lé o ìyá ni ọ lọ o. gbogbo àwọn ẹlẹ́sìn yẹn yàtọ̀ sáwọn mùsùlùmí o ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé bàbá yìí lọ́mọ rẹ ìjọ kú rẹ torí wọ́n sọ lóko ẹranko wọ́n lọ sí bánà ńlá wà ní eré gbóó ẹbí sọ bàbá yìí lọ́mọ wọ́n wà pélé ibi tẹ́ ẹ ti mọ̀ pé ọmọ kèfèrí àwọn tó bá jẹ́ kèfèrí lọ́mọ rẹ ńjọba fún wọ́n sọ lóko ẹranko eré gbóó wọ́n àti bánà ńlá tí wọ́n ti àjàdà bùsùn bíi orílẹ̀ ìgbàgbọ́ wọn ni àwọn ọmọlẹ̀ ah, àpọ̀lẹ́wà lamẹ́ríkà àpọ̀lẹ́wà kánádà kọ́là kó sí tí wọ́n fi sí góòlù wọ́n sì kúlé bẹ́ẹ̀ wọ́n tún ilé kó ilé tó kún fún bàbá láti yọrí wọ́n wà á wọ́n gbé mọ́tò rẹ̀ ta wọ́n sì gbé pépà tì ẹ máa kọ́ nǹkan bàbá bàbá ìrìn sá ti wú ọ̀rẹ́ bàjẹ́ àná báyìí ti wú kò lè ti mọ́ ọlọ́wọ́ á nítọ̀ ẹ wá gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọlọ́run kọ́ lọ́wọ́ látàbí ojú ilé àwọn àti olùsìnwó lọ. nígbà yìí tó bá jẹ́ ọjọ́ pé ènìyàn dá yìí ẹ gbọ́dọ̀ kú ẹ̀rọ ayé àtijọ́ jẹ́ mùsùlùmí. torí pé èmi mo ní èmi mo láyé ìkẹ́ yọ kẹ́tí mo sì ní ẹ̀rọ máa ṣe láyé náà nígbà ẹ̀rọ máa ṣe ní. mo dá nítorí ẹ̀sìn ni ọ gbọ́dọ̀ kú ẹ̀rọ ayé láì jẹ́ pé ọ̀rọ̀ náà ń sùn. ó sọ àbọ̀dọ̀ sí náà pẹ̀lú tàbí àyàfi pẹ̀lú ìtọ́nà mọ̀ bá ní kó fi sí òun. Islam lọ wá perfect gbogbo tẹ bá a ṣe wá ṣe lórí ìjọba fọmọṣẹ Islam ṣàlàyé rẹ fọmọṣẹ fèsì sọgà Islam ṣàlàyé rẹ báyìí ṣe pẹ̀lú àwọn ìyàwó báyìí ṣe pẹ̀lú àwọn ọmọ Islam ṣàlàyé rẹ báyìí ṣe pẹ̀lú ẹbí Islam ṣàlàyé rẹ báyìí ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ Islam ṣàlàyé rẹ báyìí ṣe pẹ̀lú mùsùlùmí ẹgbẹ́ wa Islam ṣàlàyé rẹ báyìí ṣe pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí kájọ gbé Islam ṣàlàyé àyà ọmọ tàlẹ́ ìsìlámù fi ti ilẹ̀ máa di ìjọkan. nígbà táwọn èèyàn tí wọ́n mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti lè ti rí mùsùlùmí jẹ́ àdúrà yìí ti gbà ní àtúwáwá oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi da ìjẹ́ mùsùlùmí rúbọ iná tí ẹ̀ka jẹ́ mùsùlùmí ọ̀nà àlàáfíà ìsìlámù sí lálẹ́ nígbà tẹ́kọ̀ọ́ la wọ ayé solution sí wọ́n ní ká máa fọwọ́ mùsùlùmí wulẹ̀ sísàlọ̀ látẹ́lẹ̀ ẹ̀bùnà three percent mùsùlùmí yìí. wọ́n ní gbogbo tá à ń jẹ ìdára wa náà wọ́n ní solúsẹ̀ sí ni ká máa gbé orí wa báyìí ká máa fi lé ilẹ̀ kò ní ìdíkà ìṣẹ̀sọ̀ lọ fún mùsùlùmí kò ní má borí kalẹ̀ kalẹ̀. àwọn tẹ́jẹ́ dentist wọ́n ní bẹ́ẹ̀ wá fẹ́ gbádùn ẹnu rẹ̀ ó kéré tán kọ́ máa fọ́ lẹ́ẹ̀mejì lójúmọ́ ìsáàbù ti kílẹ̀ rẹ̀ mùsùlùmí gidi ẹ̀ bàbá kò ní í so kò tiẹ̀ níye ìgbà àwọn dentist wọn ní ẹ̀ẹ́dẹ́jì ẹ̀ka àwọn ẹ̀ka lálẹ́ ìsìláàmù ní tọ́ba yẹ kó ní gẹ́gẹ́ bí wàhálà òkú ọba tọ́ba ti fẹ́ sàlọ́lá má kò fọ ẹnu rẹ. tẹ́lá ń sọ̀rọ̀ mọ́tótó ìsìláàmù yàrá ń bẹ̀. tẹ́lá ń sọ̀rọ̀ generosity àánú ìsìláàmù yàrá ń bẹ̀. generosity àánú ìsìláàmù yàrá ń bẹ̀ ìsìláàmù lè fi ẹyọ zàká ìsìláàmù ni ẹ̀sìn wípé bẹ́ẹ̀ yẹn bá wá bọ́ ọkọ́ wá tọrọ ọba ìfẹ́ mọ́tò ló pé wá bọ́ ọba ní fún bọ́ ọba ní mẹ́ta gbé mọ́ ìsìláàmù nìkan lè sí bẹ́ẹ̀ ìsìláàmù nìkan òun lè sí wípé ọ̀hún gbọ́dọ̀ fara ní nébọ̀ rẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ olùfara ní nébọ̀ rẹ débi wípé kèfèrí àti mùsùlùmí á máa jà nígbà yà nàbí tí wọ́n kẹ̀ jọba dà nàbí tí mùsùlùmí ọjà ìtàlẹ́ náà sì dalẹ́ rẹ̀ tí kẹfẹ́ ọjà ìtàlẹ́ náà sì dalẹ́ rẹ̀. ya ummatal islam. ìsìlámù nìkan ni. fìdí ẹ̀ má jẹ́ lógún. ẹ bá ń sọ ọ̀nà tó tó ìsìlámù ní ẹ̀mọ́tótó lásọ ẹ̀mọ́tótó lẹ́wà ẹ̀mọ́tótó ní ọkàn islam nìkan ní bẹ̀rẹ̀ sí gbogbo kan yìí gbogbo ń tí ó wá padà wá di kẹtàyé wá fẹ́ máa fi ṣe fàájì ní ṣe pé ẹni tó bá ní èèyàn gidi ní ṣe fàájì ètò islam ní irun gbọ̀n àbẹ̀dárúgbà ti mùsùlùmí náà yàtọ̀ sí ti jáì bàbá yìí ó ti di táwọn èèyàn fi ń ṣe pé àtẹ̀bá rí kí sòkòtò ọmọ wọlé ó ti di sáì báyìí Ibo gbogbo àwọn ọmọ aláṣọ kú ẹ̀ẹ́dì wọn yóò tọ́ lọ ọ̀rọ̀ àbúrò yóò fi kọ́ ọ̀rọ̀ báyìí so Islam ló gbogbo pọ́lísì sí so Islam nìkan lẹ̀sẹ̀ tí ń kẹ́tà fún àlàáfíà wa Islam nìkan lẹ̀sẹ̀ tí ń kẹ́tà fún ọ̀nà wo ni Islam fà kẹ́tà fún àlàáfíà wa ó ní ẹ̀mẹ́jẹ̀jẹ̀ gbóná tó gbóná jù ẹ̀mẹ́sì máa fẹ́ fẹ́ oúnjẹ ẹ̀mẹ́sì máa lórí ìnàró islam nìkan ni ṣé lórí bá àdébí tá a bá yá. tá a bá yá báyìí ká bu ẹnu tá a bá wú ká fọ́ bu ẹnu islam ló sọ bẹ́ẹ̀ wọ́n á padà wọ́n sọ fún wa pé téèyàn bá yá lẹ́ẹ̀kan báyìí tàbí yẹn bá sí nísì téèyàn bá sí báyìí jì tí ọba fọ́ bu ẹnu àwọn scientist wọn máa yẹ jam tó release jáde táwọn èèyàn lè kó infection látara rẹ̀ islam ti a sọ pé tẹ́ bá ti fẹ́ ṣe ẹ̀sìn náà tẹ́lábẹ́ wúkọ́ ẹ̀sìn báyìí tẹ́lábẹ́ ẹ̀sìn báyìí Islam nìkan ẹ̀sìn ọ̀sọ́ bẹ́ẹ̀ Islam nìkan so tàbá ń wọ́n kú ọ̀nà tí Islam gbà ṣètò ayé wa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Islam dá sí ọ̀rọ̀ bá yẹ sòṣèlú Islam dá sí ọ̀rọ̀ bá ṣe ṣe ẹbí Islam dá sí Islam nìkan ló parí lẹ̀sìn tó gba àwọn obìnrin lẹ̀ nínú wàhálà tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Islam ó gbé ìgbé ayé kàá jẹ́sí kí sáàmù tó dé o ọ̀rọ̀kọ̀rọ̀ nípa ọmọ pé kí sáàmù tó dé ẹ̀sìn àdáyébá ní sáàmù èyí ẹni bá nǹkan lẹ̀kọ́ má bàa ní o kótó ní báwọn èèyàn embrace Islam àjẹmọ́kú ní obìnrin tí a bá bí obìnrin wọn máa rí mẹ́rẹ̀ láàyè wọn lóbìnrin ò lè lo ogun obìnrin ò lè jáde kí Islam tó dé wọn á máa jogún obìnrin tipátipá ni bákan obìnrin bá kú wọn tó fìlà lẹ̀ fìlà kàmúrè fìlà dìsárè ńlọ́fà opó ṣúṣú nínú ayé kí sáàmù tó fọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kí sáàmù tó dé wọn à kì í fún obìnrin lógún àjẹmọ́gún lọ́mọ obìnrin kí sáàmù tó dé kí sáàmù tó láyé ló gba obìnrin tó bá wà ní ọkọ tí ọkọ tó bá fọkọ ìjọ ọkọ bá kú ni wọn jẹ ẹrù ẹ lórí pẹtọ tiẹ tiẹ ẹ tiẹ mọ ìyàtọ̀ tó lọ ọjọ́ mọ tó máa ń tiẹ mọ tó máa ń tiẹ eléyìí lọ́wọ́ rẹ tó gbẹ́lẹ́ ìlú bímọ eléyìí bíi wọ́n wà ní kò ní ìkẹ́kẹ́ islam lọ́la dáná pé àtọ́bìnrin tó bímọ o àtọ́bìnrin tó bímọ o ní ìkẹ́kẹ́ náà ló kún wọn lọ́dọ̀ ọkọ islam ló dáná bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tiẹ̀ ló kù tiẹ̀ tí ó kìí ẹnì kejì lọ islam ló dáná bẹ́ẹ̀ ẹ wá wù ní parí islam nìkan lẹ́sìn tó wá pàṣẹ nípa pé kò síbi tó o lè dé wọ́n ṣàwọn máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà náà pé bó lè ṣe kí n ti ní omi omi. Islam nìkan lẹ̀sìn kò kọ́kẹ́ kọ́kẹ́ adé Amẹ́ríkà ìlú Nàìjíríà yàtọ̀ sí pàṣẹ kí n bá wà lámẹ́ríkà o alọ gbogbo olú ayé káàkiri Islam nìkan lẹ̀sìn tó ní kíkí ẹyọ kan báyìí tọ́jà yìí pé iná àbùkù kárí salamu alaykum ìgbélé yóò ṣubú rẹ̀ bọ́ba sọ fún dáadáa pé salamu alaykum ti máa ti ń jẹ́ bẹ́ẹ̀ wà alaykum salamu alaykum islam nìkan ó ní ẹ̀sìn tọ́jẹ́ wípé ó ní ọdún tọ́jẹ́ wípé kìí ṣàgbélẹ̀rọ kírísítẹ́nì kẹ́kọ̀ọ́ orí jáde fún akọ́sọ máa gbé ọ̀rọ̀ kírísímàsì wà ní báyìí kírísítẹ́nì kẹ́kọ̀ọ́ orí jáde fún wa sọ fún ibi tí new year wà ní báyìí mùsùlùmí ìdúnà àwẹ̀ wà ní kùránì iléyà wà ní kùránì ọjọ́ jímọ̀ wà ní kùránì islam nìkan lẹ̀sìn tó jẹ́ pé tá a bá ronú sí báwọn èèyàn ṣe ń ṣe tá a sọ pé kiri ìdáa islam nìkan ló dé kalẹ̀ ẹ wo gbogbo àwọn obìnrin islam nìkan ló bu ara wọn délé àti àwọn ìwà ń takò pé ti islam nìyẹn àwa ní ẹnlẹ́bí wedding wedding gown ṣé wọ́n máa ń ra ní jáńpẹ́ bí o bóòlù wedding gown máa ṣe yìí máa wọlé ìwọ́pọ̀ wa lè ṣe wedding kó lè wọ wedding gown tí níbi pé wọ́n kò tẹ̀lé ọ tó sì jẹ́ pé tó ọ̀dùnnú rẹ tí ò sí rúdùnú bẹ́ẹ̀ fún mi níjọ́ ọ̀gbéyàwó tọ́wọ́ jẹ́ pé ìjọ kan oṣù náà lọ́wọ́ wọ sọ ọrẹ gbogbo ọjọ́ yòókù aṣọ tí ìsìlámù wá ní aṣọ ọrẹ tó ń wọ̀ níjọ́ ọ̀dùnnú rẹ máa wọ̀ lọ tó wá ní rárá ìsìlámù ìkẹrẹ sí orí rẹ inú àwẹ̀ làwọn wà yìí ìsìlámù nìkan lọ́wọ́ ní oṣù tó jẹ́ pé tọ́wọ́ dé kèémù nira dé ìfọ̀kànbalẹ̀ wà mo sọ gbogbo ẹni tí bá ń sọ ọdẹ lásìkò yìí owó bónọ́ọ̀sì ni ọgbà torí gbogbo ayé pátá ní fìjìláńtì lásìkò ẹwù bàtà ti yí ìfọ̀kànbalẹ̀ máa wà lóòlù ìsẹ́mbà bẹ́ẹ̀ dé ní ìsìn dẹ́mọ̀ gbọ́ pàpà pàpà èyí ó bẹ̀rù pé kéèké lọ. so Islam nìkan ó ní òsì pé fóònù ẹ̀sìn sàlọ́lá àti ní Ghana àlọ́lá Ghana kò yàtọ̀ sí Nàìjíríà aláwọ̀ gbàrú Ghana kò yàtọ̀ sí Nàìjíríà láìláì lọ́wọ́ Ghana kò yàtọ̀ sí Nàìjíríà kùrùkù Ghana kò yàtọ̀ sí Nàìjíríà sùdára Ghana kò yàtọ̀ sí Nàìjíríà àtúbà Nàìjíríà ti Ghana t'Amẹ́ríkà méjì ni àyílà tó máa yé mẹ́rin alásàlẹ̀ wa mẹ́rin mọ́gàdìbì wa mẹ́ta ìṣáyì wa mẹ́rin ìsìlámù nìkan lẹ́sìn tó lé ní central worshiping house. wọ́n kọ́ òwe lànà ní ìsìlámù. ọ̀yá ìyàlá ló. látàdí máa ń nà wọ́n. látàdí máa ń nà wọ́n. bóyá yìí. wọlé tó fún sí náà yàrá bàbá ní àwọn wálé gbọ́dọ̀ wọlé tó fún sí náà. Islam ni lórí gbogbo táwọn lè ní worshiping central worshiping house central worshiping center islam is awele tí a bá kó gbogbo àwọn ẹlẹ́bọ̀ rẹ̀ ìṣẹ́wọ̀n lè parọ́ ológun ò lè worship níbi tí ó ti sàgbó ti worship kò papọ̀ mọ́tò lọ́sùn tọ́lọ́sùn ọ̀pàpọ̀ mọ́tò láìlára tàdálára ọ̀pàpọ̀ mọ́tò léegun kò papọ̀ mọ́tò nípa sàgbó ètò ológun ológun bẹ́ẹ̀ nù tí bí ìmájẹ́ nù wọn. abẹ́ àkọ́yìn kọ́yìn sábà kó kristianity dán láyé sẹlẹ ò ní wọn bá sà wà tọ́wọ́ lọ́sọ̀ ọ̀sẹ̀ kérúbù ọwọ́ díbàrà èkó ní ní chọ́ọ̀chì global business lọ́mà yẹn kiri so seven day kò ní lọ church sunday àwọn tó yẹ seven day wọn ò ní lọ chọ́ọ̀chì saturday islam nìkan lẹ̀ sí lọ́pàá pọ̀ wọn sì lè jọ worship papọ̀ dáńdágbà bàbá yìí òní kúmú yìí lọ́jà olórí àwọn ẹ̀dá padà yìí sọ pé Christmas is an idolatry festival òòsàn nítorí ẹ tí Christmas bá ti mọ̀ wọ́n lọ kó àwọn èèyàn tẹ̀sí káàpù pé ẹ bá lọ́wọ́ tó sàwọ́ wọn mùsùlùmí tó wà ń dẹ́jẹ́ Christmas sórí pé nǹkan ṣe ọ̀ṣun wàhálà wà níta. Thank you.